wá dé àsìkò yìí tó kó wa jọ sí àyè yìí ní ìlú Ìlọrin ní civic hall ní adétaranda bus ìkójọ ilé yìí òun ni ìkójọ tá ń pè ní ìkójọ hazabaya lórí náà àlàyé fún àwọn àdìwúmọ̀ ànẹ́bíà Muhammad nípa ẹ̀sìn Islam wa eléyìí kèrèsè tuntun kìí ti sá àkọ́kọ́ níbi ìjòkó ráàdá bayarele náà tí a máa ṣe lóòrèkóòrè báyìí eléyìí tí a jòkó yìí òun náà ní ṣe ìbámu pẹ̀lú ọ̀rọ̀ anábìwá Muhammad tá anábì sọ fún wa pé kò sígbà kan tí ọlọ́run ó gbé àwọn ànábì rẹ̀ dìde àyàfi kó gbé tẹ̀lé wọn àwọn asahar wàhàwàrí youth àwọn companions àwọn tàbí àwọn alábàáṣe tí ànábì bá wá kú táwọn tàbí iná kú táwọn tàbí iná kú tàbí tàbí iná kú ànábì nígbà padà wá dé táwọn kan padà máa wá sẹ́ẹ̀mí wọ́n máa sẹ̀sìn lẹ́yìn àwọn ẹni yìí àmọ́rú ẹ̀sìn wọn ni wọ́n máa ṣe yẹ̀kùlú náà máa ẹ̀fọ́ tí wọ́n máa sọ táwọn náà ní ṣe ni wẹ̀ẹ̀fọ́ àlùrù náà máa tí wọ́n sì pa wọ́n lábẹ́ inú ẹ̀sìn iná wọ́n máa ní yìí bá ẹni tó bá sàlàyé fáwọn ẹni yìí tó sàlàyé fún wa tó dìde sọ̀rọ̀ yìí pẹ̀lú ọwọ́ rẹ̀ mọ̀mìnínú fàmẹ́jà adáhùn mílítáàni ẹni bá tún jà pẹ̀lú wọn tó sàlàyé pẹ̀lú wọn tó sàlàyé rọ wọn pẹ̀lú ẹnu rẹ̀ fọwọ́ mọ́mì mọ̀mìnì náà ni wọn náà fàmẹ́jà adáhùn bíkọ́lìbì ẹni bá yẹ kọ́kànlù wọn lò kò lo ọwọ́ kò lẹ́nu àwọn ẹ̀jẹ̀ náà ń bàjẹ́ sí tí ọ̀dá táwọn akẹ́gbẹ́dé lẹ́yìn àlẹ́bí ní díẹ̀ sí Islam òmìnir náà lòun náà ẹni tí ọba wá ní kàkánú mẹ́tẹ̀ táyì kò sí ìmánì fún alhamdulillah rabbil alamin ìjòkólẹ̀ haza bayanu lillah ìjòkólẹ̀ kan tí ma wá sàlàyé kílọ́lọ́mí pẹ̀lú ẹnu nínú ọ̀rọ̀ ọlọ́run rà nẹ́bí Muhammad ni àti gbogbo àwọn àlejò wa tí a wá láti lọ ní àti ibi tó jìnà ní àti tó súnmọ́ ní pẹ̀lú alhamdulillah abẹ́lọ́ kọjá gbogbo apàdà sáyìwá pẹ̀lú alhamdulillah nísìnyí abẹ́rẹ̀ ìdókòlẹ̀ pẹ̀lú kíkà nínú ọ̀rọ̀ lọ́wọ́ al-Qur'an al-Karim àwọn afọ́wà tí wọ́n kà fún wa àwọn náà ni fadilatu Sheikh al-Hafiz Abdul Wahhab Abdul Hayy Nagiri bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا abdulhayi nagiri kọlọkọba alhafid kọlọkọba sanwó-ẹlẹ fàdáadáa ìgbésẹ̀ tí ó kàn òun náà ní ká gbọ́ ọ̀rọ̀ ṣókí láti ẹnu àwọn ṣíàmọ̀nù ìjókòó haza bayan lebanon àwọn náà ni fadilatu doctor abdulghani abdulhamid akurede agbárí gidoma أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين وبعد أدوك فولون وبعد وما تفي ولا لا àkókò yìí sí ibi tá a ti jọ pàdé yìí ọba tó ṣe rọrùn fún wa tó ní ká dá ọjọ́ tó sì ní náà kò kí náà sì gbà yíjókòó ìkẹ́ ọlọ́run pẹ̀lú ìgẹ̀ rẹ̀ ọlọ́ba ṣe fún ẹni tó rántí wa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ kí ó yọ ọba kó bá wọn lé ẹ̀kọ́ bá wọn sọ̀hábà. ìkẹ́ yìí kọ́ bá gbogbo olùgbọ́lọ́ngbọ́ lọ́kùnrin àti lóbìnrin tí bá ń tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad pẹ̀lú dáadáa títí dijọ́ ọ̀dájọ́ àtàwọn àtẹ̀yìn ọlọ́njáwà náà tọ́tọ̀ pẹ̀lú ìdí ọlọ́run. ni ìjókòó èyí tí ó hù nílùú láti bí ọdún mélòó gẹ́gẹ́ bí orúkọ yìí ó tọ́ka sí wípé àwọn àjọ kan ìjókòó kan tí ó máa ṣàlàyé fáwọn ènìyàn ohun tí wọ́n fi gbàgbọ́ yé ẹ̀sìn wọn ìjókòó yìí máa ń wáyé níbi tá a wà yìí láti gbàdégbà ó ní ìjókòó kejì náà tí máa ń là láàrin òun náà ni siratal mustaqim ìjókòó tò ní ó pàtàkì púpọ̀ nítorí wípé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ la gbọ́ ní kótó nípa àgbà àwẹ̀ àti nígbà tá a wà nú àwẹ̀ táà máa ń wò lórí tẹlifíṣàn ohùnmáwòrán nípa ìmáàmù Bukhari rahimahullahu ta'ala pé bàbá yìí kó àwọn àdíìsì kan jọ sínú tíratá pé nítorí Bukhari ma la ya'qilu wa la yunasibu ad-din lẹ́nu wọn lọ́wọ́ alájí àdíìsì lágége ó ní àwọn àdísì tí túnbẹnusọ yìí buhari èyí tí ọ̀bá làákà ìmú wà ń bẹ̀ àti èyí tí ọ̀bẹ sì mú alájẹ àbíbù lágége ó ń sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ yìí wípé asọ́hùn sai alkur'an suna ni sai sayi ti gugu wa ma o fe na re sọ wi pe a ti ba ku tun ni ti ra to buru ji lo alaja bi bla gege o ma ko ri olohun wi pe wa bi hadithin ba'dahu wa ba'dahu yu'minun títírà wọlé ẹ̀sùn gbàgbọ́ ọmọ ẹlẹ́yà al-Qur'an ìbéèrè wọn wáyé wípé ṣé ọ̀dọ̀ àwọn tí kìí ṣe mùsùlùmí bíi àwọn mustashrikin àwọn tí wọ́n kọ́kọ́ ẹ̀sìn Islam láti lè bẹ̀sìn rú sọ́dọ̀ wọn láti máa bẹ̀sìn àbí àwọn àgbàlódà wọn tí kìí ṣe mùsùlùmí gidi táàpẹ̀ ní ṣíyà àwọn àdíìsì tí alájà ní ìbẹ̀rẹ̀ jẹ́ ń tọ́ka sí wọ̀nyí ó yẹ kó hàn sóhun náà wípé tọ́bá lọ́wọ́ náà àwọn tírẹ́ẹ̀sì táwọn afẹ́ẹ̀sì ti kọ látọ̀dún rẹpẹtẹ sẹ́yìn ó lálàyé tí wọ́n ṣe nípa wọn ṣùgbọ́n ìgbà tá àwòwò ló táwòwò bọ̀ a rí orí íńtánẹ́ẹ̀tì ni alájà lágbègbè ló ti ń gba ìtẹ́bí ń sọ̀dájọ́ ẹ̀sìn íńtánẹ́ẹ̀tì sì rèé ọjà kan ní tó ń kálukú máa ń polú ọjà rẹ̀ síbẹ̀ kèfèrí ó polú tiẹ̀ síbẹ̀ kódà àwọn ẹlẹ́sìn oríṣiríṣi ó polú ọjà wọn síbẹ̀ àwọn mùsùlùmí àwọn náà polójà wọn síbẹ̀ ṣíà ni súnà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àpàdà wá rí wípé ìsọ àwọn ṣíà ni alájà bíbu yà sí ìsọ àwọn mùsàṣìríkì orientalist ibẹ̀ ni alájà bíbu yà sí tó ti mú àwọn ọmọ mú sọ àwọn ọ̀rọ̀ yìí ó léwu púpọ̀ débi wípé kò sí mùsùlùmí tí ó gbọ́ àwọn ọ̀rọ̀ náà tí kì í dá ìrìn nínú ó ti ẹ̀tọ́ àwọn akáwò nínú rọ̀gọ́nà lásìkò ìgbà tá à ń tẹ sàrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kì í gbádùn tí lè fi bẹ́ẹ̀ sí ní ọjọ́ náà. bọ́dọ̀ yìí ṣe wá rí ojú táwọn èèyàn fi máa wò ó ó kó oríṣiríṣi o àwọn ọ̀tá ń bẹ ojú táwọn fi ń wo ọ̀rọ̀ yìí òun ni wípé àyè tó mọ́kànlá àyè yìí náà ni ọ̀rọ̀ yìí ti ń jáde gbogbo tó bá wá láti irú àyè báyìí ọ̀rọ̀ tó dára kódà kìí sàkìsì kò sáìsì ń bẹ. bí ìgbà tó kù bá farabalẹ̀ fẹ́ni tí ó wẹ̀ bẹ́ẹ̀ làwọn farabalẹ̀ gbọ́ táwọn sì máa tẹ̀lé àwọn àpẹẹrẹ nínú àwọn èèyàn òun làwọn tó pé ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó láì fi ń bẹ ní ọ̀rọ̀ yìí wọ́n wá dìde irú wọn wọ́n lọ bẹ́ni tí ń sọ̀rọ̀ yìí wípé yìí mẹ́fà à ń bèrò ni mọ́ kódọ̀ ti bá ilé àfà wà kìí ṣe pé nítorí ẹ̀sìn ṣùgbọ́n tó kọ́ bá kó láì ti bá ilé àfà wọn irú wọn wọ́n nìkan mọ́ sọ lọ́rọ̀ yìí mọ́ dípò kí wọ́n sọ fún wípé ayàkàrà ìjà padà níbi lọ́rọ̀ báyìí kò sì kọ́rọ̀ láì jẹ́ àwọn ọ̀pẹ́ lẹ́ẹ̀kẹta wọn làwọn tó ṣe wípé wọ́n ní pé iṣẹ́ àlẹ́jà sí ìbìlẹ́gẹ́gẹ́ sọ yìí láìsí ni kò sì bá wọn tó láti ní kí a ṣàlàyé fáwọn ènìyàn àwọn tá a wí wọ́n rí wípé fámìlì bàbá wa lágége alàlámà Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullahu ta'ala ayé àpọ́nlé ni bẹ́ẹ̀ náà ní gbogbo àyè àwọn àfàǹláńlá àmọ́ láti tí mọ́tàlẹ̀ àhàdé òdélé àmìyà kò sẹ́ni tí kò lè ṣàṣìṣe àtàwọn ànábì ọlọ́run wọ́n wá ṣàlàyé fáwọn èèyàn bíbàyá ní mọ̀kẹ́tàrí ní bí adílẹ̀tì ṣẹ̀ríyà pẹ̀lú ẹ̀rí tí ṣẹ̀ríyà gbé kalẹ̀ wàdí ìsìlóbi mọ̀tàràmì wọ́n ṣe gbogbo iṣẹ́ yìí pẹ̀lú ìgbékalẹ̀ àpọ́nlé láṣàtìmú wàlà mọ̀tàbà kò ní sẹ́ ikú kò sì ní sí à ń sẹ́pẹ̀lẹ̀ yẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìpín mìíràn يرونه عيبا كبيرا àwọn ìpín tẹ́lẹ̀ yìí ń sọ láìsí gidi ni àmá láyà jújù ayòkọ́lá nítorí àhàzà kódà kò lẹ́tọ̀ kí nìkan sọ̀rọ̀ ẹ̀ lákín bí ma sọ dára nínú tó láti ṣe ẹ̀ ń gbòjò àwọn kankan kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ náà sùn á kà a sì bọ̀wọ̀ fún ìlẹ́bẹ̀ sọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ kọ́ máa fa ọgbọ̀n ọlọ́run báyà tó àwọn ìpínlẹ̀ karùn-ún òun làwọn tó ṣe wípé wọn ò mọ ìdílárúbáwá dáadáa wọ́n wá ní ìkórìíra sẹ́sì Islam lápapọ̀ àbí wọ́n ní ìkórìíra sí súnà ládàásà àwọn tá a wí wọ́n ní mímbàrù kan àyè kan tí wọ́n ti máa ráyè ṣe ala fáwọn ènìyàn irú wọn wọ́n akọrọ ọ̀rọ̀ wọn sínú ìròyìn àbí sínú èyí tó máa ń pè ní academic papers àwọn tá a wí yìí àwọn mùsàṣìkú ń wọn àwọn ọ̀rẹ́ kíálì àwọn tí wọ́n yìí ti mùsùlùmí tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa Islam láti fi ba ẹ̀sìn jẹ́ mùsùlùmí ìlú náà ń bẹ nínú àwọn tá a ni àbí wọ́n kẹ́kọ̀ọ́ lórí ojú ọ̀nà wọn àbí wọ́n kẹ́kọ̀ọ́ lórí íńtánẹ́ẹ̀tì ibi ọ̀dọ̀ àwọn tá a wí ni wọ́n gbà wọ́n ti ń kẹ́kọ̀ọ́ omi àwọn tá a wí nínú pé ẹlẹ́ka àwọn yìí wọ́n dáadáa wọ́n mọ̀ ṣùgbọ́n bẹ̀bọ̀ àtòhùn àti ìsìlámíyà wọn mọ̀ nípa nítorí ọ̀dọ́ wa sì ní ẹni bá ti mọ kéwú òun náà àfà náà ni látara tó wá ṣẹlẹ̀ yìí ìyẹn wá jẹ́ káwò wípé àwọn òdìdè gẹ́gẹ́ bí iṣẹ́ tàbí ń ṣe bọ̀ láti ṣàlàyé báwọn ènìyàn nípa ewu tó wà níbi tí alájà bíbí lágbègbè tó sọ yìí torí pé náà Qur'an Suratul Ma'idah ayah seventy eight dé 79 ọlọ́run ìlú ìnàlẹ̀zí na káfàrù mímẹ̀ ní israel aláìlẹ́sáni dàrúdù wà yí sàbùn maryam zálẹ̀ àbìmọ̀ asáwò wọ́kánù àtàdùn ọlọ́run ní ibi dandan ọlọ́run yóò mọ̀ bá wọn tó yà kèfèrè nínú àwọn ọmọ israẹli lórí ahánàbí wa dáúdà àti ìsọmọ maryam dùgbò wọn ṣẹlọ wọn kọjá àlà kánù láyàtàná haúnà

kódà àmọ̀ ìbẹ̀lẹ̀ òun fún ọkọ̀ lọ́nkó jọ ó bá forí jù wọn àwọn tí ń bẹ láyé àmọ̀ ìbẹ̀lẹ̀ òun tó fúnlẹ̀ làkàtìmọ̀ fún wa kókó lọ́nkó kó lọ́nkó bá ti wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ wọn á sì mọ bàbàrà rẹ̀ fún ṣùgbọ́n bàbàrà ẹni tó yẹ ó ti lọ láwọn afá wa àbọ̀ wà láyé ni àṣìṣe wà nínú ọ̀rọ̀ wọn gba àṣìṣe yẹn wọlé a gbìyànjú láti ṣe àtúnṣe ọ̀rọ̀ ó jẹ́ torí sùúrù àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì ní já tíkẹ́ẹ̀tì iná fẹ́ẹ̀ kankan nínú wọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tó jẹ́ látọ̀dọ̀ aláìjà bíb lágége ọ̀rọ̀ náà dá o kò yẹ kí ìrọ̀ jáde láti ru àyè ẹ̀sìn àyè mímọ̀ tàmà mọ́ríkàtì tàlímù ìsìlámì lágége tàmàmà مركز التعليم العربي والإسلامي بأجلدي kò yẹ kíru ọ̀rọ̀ yọ jáde láti bẹ̀ yẹn torí pé bàbá tó lọ́kùnrin sáyẹ̀ náà kẹ́ àṣeṣe àádámọ́lá lóòrì ọ̀nàkọ̀bà kẹ́ bàbá wọn kì í ríru mú kàrù báyìí kí wọ́n dákẹ́ gbọ́tí bàbá wà láyé tó wáyé pé bàbá wà láyé lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tó bá wá láti ibìkan bàbá ó dìde wọ́n sọ̀rọ̀ lè lórí láti ṣe àtúnṣe kọ́ńbà tó àwọn èèyàn nù alìsílámù wátàkọ̀ nídìlì jahiliya tíra bàbá tí mo mú dání yìí bàbá ti ṣẹ̀ṣẹ̀ bí yìí mú kàrò ní ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ wọn lóríṣiríṣi tí wọ́n ń sọ àwọn aṣọ fún wa wípé láti gbà tí Ọlọ́run ti pé sí ilẹ̀ Yorùbá ọmọ ẹgbẹ́ ilẹ̀ Yorùbá àdúrà tá bàbá máa ń ṣe ni wípé ní Ọlọ́run ọba kó bọ́lá kọlu iṣẹ́ ọlọ́run ọlọ́run kó bu ìkú yóò jíṣẹ́ ńlá Muhammad ọlọ́run kó rẹ bí díà ṣètánì ńlẹ̀ ẹni kò o ọlọ́run kó kí ni o kó gbé súnà Muhammad ga súnà gbólóhùn súnà ní onísúnà ni àbàbá wa nílùú wa ìlú olùbíjẹ́ wípé ní wọ́n ń sàdúrà pé kọ́lọ̀ kó jọ kí ọ dákun kó rẹ bídà ṣetá ní ilẹ̀ kó gbé súlù jíṣẹ́ ńlá Muhammad yà ẹ̀ súlù àníbà Muhammad sallallahu alaihi wasallam tí ó bá wá ga ọ̀rọ̀ rẹ̀ náà látẹ̀lé kò sí nǹkan mẹ́ta ṣe nílùú lọ́rin bíbà yìí òkè súnà ó bẹ̀rẹ̀ láti ibi tá a wà yìí ní wọlé

ọ dàbẹ̀ ẹgbẹ́ ń tọ̀ yóò sàròyé yọ pọ̀ gbọ́n tí ó wù á nígbà wò àmọ́ kátólì gbọ́n tí ó wù yóò tí ó pọ̀ fún wa. wà ní báyìí má wá yí ọkàn alájà tó ìgbìlá padà kó yé tako súnà oníṣẹ́lá Muhammad abẹ́ni tó bá tún ṣe bíi tiẹ̀ o nítorí wípé àtijọ́ tí wọ́n ti ń sọ rọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí àbí àwọn tó wọn súnà rẹ̀ dínkù o àwọn ṣe súnà rẹ̀ dínkù wọ́n ń ni o kó ń kálukó wu ẹ̀gbẹ́ tí súnà ń lékún àwọn tí ń ṣe súnà ń lékún ni àbí wọ́n dínkù ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ẹnìkan ní nàìjíríà ní ẹ̀rù bá ń bíbà yìí ó sọ̀rọ̀ nínú àwọn kíláàsì ìdìbò ní kọ́wọn lẹ́kọ̀ọ́ ẹnì yẹn ó fà gbọ́là múwàtà Imam Malik lórí ìpín Buhari yìí ni pé ó gbọ́lá fún múwàtà Imam Malik lórí Sahih Bukhari afáwa kẹ́mbẹ́ Dr. Abdulkadir sọlágbẹ̀rú tó nílé ẹ̀kọ́ dáhùn kìtàbí wa súnà afá yìí jọ́nà lọ́hùn ó ṣe àlàyé fún àwọn èèyàn lórí wípé irun tó jẹ́ sẹ́yìn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kò tó dá kan nínú ìdá mẹ́wàá ńdálà jẹ́ àbíbù lágbègbè tó sọ lásìkò yìí àlùfáà wata wí Dr. Abdulkadir Fọlágbẹrú ó ṣe tíra tí mo mú dání ìjọ náà lọ́hùn tó ilé tí ó sí tíra náà ọlọ́kùnjọ kọba bá àfà ìlẹ́kàn dáadáa thirty eight pages ni ó pe orúkọ تسدية الأعين الرمداء عن صفحات البخاري البيضاء ojú tí ń ṣàárẹ̀ ojú tí bá ń dúnyàn ojú tí nǹkan kí nǹkan dà láàmú bóòlù ẹgbẹ́ máa ṣe pin ni ojú tí bá ń ṣe pin bóòlù láti yọkùn tí ń lójú ẹni tí ọ̀bá rí na rí àyílálàáfíà sọ̀yú Buhari ìtàbà yìí ṣe jẹ́nà lọ́hùn àbá yìí ni àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó ní wọ́n ń tẹ̀lé gbólóhùn àwọn ni o tíra náà ti tóbi ọdún mẹ́fà àbí méje tí ìgbà sàṣìṣe afọ́sọ́lágbẹ̀rú lọ́sọ́sọ́lágbẹ̀rú ó ní gbogbo ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí tí ò rí sọ̀rọ̀ Buhari gẹ́gẹ́ bí tíra tó ìtẹ̀lé ọ̀rọ̀ àwọn ènìyàn yìí àwọn tó lẹ́sìn ni irú ọ̀rọ̀ báyìí ni yóò mọ kó ròyìnrò yìí sáwọn èèyàn lọ́kàn irú ọ̀rọ̀ báyìí ni ń tako àsúnàtún nàbàwíyà àsọ́fìyà súnà lẹ́bi tó mọ́ dáadáa ilé yóò bá ọkọ̀ àwọn èèyàn jẹ́ lórí tíra ìtafakọ islamiyya ala annahu asafu kutubin musannafa bada kitabillahi ta'ala tírà bukhari òun ló lálàáfíà yìí nínú gbogbo tírà èyí tí ń bẹ tọ́sọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn alukurani alápàlẹ́ àfọwọ́ kọ́sọ́lágbẹ̀rú yìí ó pe ẹni tí ọba tako olú ọ̀rọ̀ báyìí ó pè lórúkọ tó pọ̀ tabalọ́wọ́ tírà yìí ní page twenty four page thirty five Ọsọ tó pọ̀ síbẹ̀ ó pe orú wọn ló kọ̀ọ̀kan ẹnu mi kẹ́kì gbọ́ pé ìyá balẹ̀ lájẹ́ rẹ̀ ẹ lọ́ka. wá sọ ní pé thirty six oníkọ́lọ́n kó jọ gbogbo ẹni tó bá dáàbò bo ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ Muhammad àti gbogbo àwa mùsùlùmí kó jọ bá dáàbò bo ẹni bẹ́ẹ̀ àwa sọ ní ọlọ́run kó jọ kó bá san dr sọlágbẹ̀rú lẹ́sàn lóore pẹ̀lú tíra tó ṣe yìí àrọ̀ kọ́ dàpọ̀ tíra yìí ó wúlò fún nítorí ẹ̀sẹ̀ jọ náà lọ́hùn ó wúlò fún alájí àbíbòlá gẹ́gẹ́ lọ́dún yìí yóò sì tún máa wúlò fún gbogbo àwọn tó ṣe ń ṣe kílẹ̀ ọ̀yọ́ bílẹ̀ ṣe yọ alájí àbíbù lásìkò yìí lọ́jọ́ wájú ọmọdé arúgbẹ̀rún

wọ́n ti pẹ̀lú ògùn ọlọ́run àwọn wà á òun la fi rí àwọn ojú ńláńlá àwọn àlùfáà wa tọ́pọ̀lọpọ̀ lé àwọn ètò wọ́n láwọn prógrámù tó pọ̀ ní ìlú àyè ẹnìkọ̀ọ̀kan níbi tó lọ́n dá ọjà sípẹ́ nìkọ̀ọ̀kan ṣùgbọ́n tó ní pàtàkì ọ̀rọ̀ yìí wọ́n dìde ńlẹ̀ wọ́n wá Dr. Sulaiman Alabi Yusuf kó bẹ́ẹ̀ wọ́n wá látàbújá nítorí ọ̀rọ̀ yìí ibi tó kàwọn lára dé àti dr sullivan púpọ̀ ọlọ́wọ́n fẹ̀yìn lẹ́sàn dáadáa o eléyìí ló pé àwọn ṣéèfì wa mc sulaiman dìde láti lu kaduna nítorí ọ̀rọ̀ yìí wọ́n súnlẹ̀ yìí lánàá nítorí ẹ̀mí àwọn mẹ́fà ni wọ́n gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ láti kaduna àti zaria àti ìlú tó ṣẹ́kù tí wọ́n wá nítorí ọ̀rọ̀ yìí ọlọ́kọ̀ bá fẹ́ lẹ́sàn dáadáa bákan náà àwọn ṣéèfì wa babalágbé ni wọ́n ní kọ́ máa dìde ẹ̀dẹ́kùn wọn ní kẹfà dìde káàrin wọn rí yíò dr suleiman lẹ́kẹ̀ẹ́ ẹ̀dẹ́kẹ̀ẹ́ dìde káàrin orí yíò wa alaikum assalam wa barakatuh àwọn ṣètò wa mc suleiman láti ibrahim ẹlẹ́yìnlá wọ́n ní ìkàtọ̀ àwọn tó pàtàkì wọn ṣe lọ́jọ́ òní àwọn ọlọ́wọ́ ìjókòó sáyé yìí lónìí àti ìpúpọ̀ ìlọ́nà àwọn ti àwọn bàbá wa bàbá lágbé ni bàbá lágbé ni láti bàjá wọ́n ti dé lẹ̀ lẹ́ni prógrámù lánàá lónìí níbàdàn wọ́n wọ́ ilé prógrámù òní nítorí ìjókòó yìí àwọn bàbá wa ṣe sáájú dí àdàbì àti púpọ̀ ọlọ́run fẹ́lẹ́fẹ́ dáadáa àwọn ṣẹ́ẹ̀fì wa abdulgani ìmọ̀múlá haramẹ́yìn ọ̀làbíjú láti lu ẹgbẹ́ wọ́n dìde láàárọ̀ ìlú olóòrò yìí jẹmọ́ nìkan kìí púpọ̀ salamu alaikum warahmatullahi wabarakatuh àwọn ìmáàmù wa àgbà ìmáàmù àgbà fún ìlú ìfìrún àwọn oníwà lẹ́gbẹ̀ẹ́ wọn yìí wọ́n dìde nítorí ọ̀rọ̀ yìí wọ́n ti wá akìí púpọ̀ àwọn ṣẹ́ẹ̀tì wa alhaji yunus balógun tí wọ́n jẹ́ ìmáàmù àgbà nílùú ìkìrún wọ́n dìde nítorí ọ̀rọ̀ yìí wọ́n wá àwọn bàbá wa fún àwọn àgbà ṣe wọ́n ní kulikuli yàtẹ̀ yìí fọ̀dí láti ṣe àbúrọ̀ṣì adéyàtúlẹ̀ wọ́n dìde láti ìlú Ìwó bẹ́ẹ̀ sí láti Ìbàdàn náà ni wọ́n wá ń torí ọ̀rọ̀ yìí akíyín asàlámù alẹ́kùn alamọ́sílá àti lọ́rin náà akíyín púpọ̀ alọ́ọ̀sálà àwọn náà bẹ̀lẹ̀ ìgbà wọn yìí ẹni tẹ́kọ̀ọ́ ìjàmọ́ orí yìí láì wọ́n wá torí ọ̀rọ̀ yìí láti bàdà àtàná wọn ti dé nítorí ọ̀rọ̀ yìí tó kàwà láàdé àwọn àlùfáà wa tọ́lọ̀ ń bù ní mímọ̀ tọ́lọ̀ ń ràn wọ́n lọ́wọ́ tí wọ́n ń ta èèyàn yìí ní kíkọ́ọ́lẹ̀ àti ní wíwí àwọn ṣẹ́ẹ̀sì wa ṣàfùdíì gbádẹ́pọ̀ rájí láti lóògbómọ̀ṣọ́ wọ́n ti dé nítorí ọ̀rọ̀ yìí alọ́ọ̀tàlà olùkọ́ àtàrí náà tó dáadáa àwọn tí wọ́n wọlé wá bára ní ìsìn àwọn dr consul láti Ìbàdàn bẹ́ẹ̀ náà ni dr Ibrahim Jalo Suyọ tó lóye ọ̀rọ̀ ìwọ́n ti gbéra láti Ìbàdàn wọ́n ní tó pàtàkì láti ṣe wọ́n wá akíyìn púpọ̀ ní lẹ́sẹ̀ mi bíbà yìí ok lẹ́sẹ̀ kejì bíbà yìí àwọn dr wa tẹ́ẹ̀ máa ń gbórúkọ wọn tẹ́ẹ̀ máa ń gbọ́wà sí wọn láti rí ìwò kọ̀dí láti dr fọ́ọ̀bì lórúdí alìmọ́m láti rí ìwò àtòtókò àjùgbó àwọn àjìlọ́rin náà àwọn awọn ti dé torí ọ̀rọ̀ tó kàwọn lára dé ìwó ni wọ́n ti dé láàárọ̀ ìjọkọ̀bà àfẹ́lẹ́fẹ́ dáadáa àwọn awọn nẹ́sìn láti lati Ìbàdàn wọ́n dìde nítorí ọ̀rọ̀ yìí ahmed bin abdulkarim eléyìnrin láti ìlú ìbàdàn láti ìlú ìlọrin wọ́n ti dé lọ́tọ̀rí ọ̀rọ̀ láti dé látàrí wọ́n ti dé àwọn afẹ́ àwọn ọ̀pọ̀ ẹlẹ́mẹ̀ dáadáa àwọn afẹ́ àwọn àgbà olùtaníjí olùpèpèjú ọ̀nà tọ́lọ́run fọ̀dílá ti ṣe zikirulai ṣàfihàn láti tmc láti èkó wọ́n láwọn prógámù tó pọ̀ nítorí ọ̀rọ̀ wọ́n ti dé ọlọ́pàá ẹlẹ́mẹ̀ dáadáa àwọn ṣẹ́ẹ̀fì wa àwọn náà àwọn ṣéèkì wọn tó ń jẹ́ chief missioner tmc náà ni àwọn ṣéèkì wa dr sheikh zikirulai ṣáfì akíyẹ púpọ̀ láti èkó àwọn ṣéèkì wa khalifa bàbá wa ayọ́lù tí mo gbà láti èkó ni wọ́n ti dé àwọn méje ni wọ́n wá láti èkó nítorí ọ̀rùn àtàná wọ́n ti dé náà àṣẹ Muhammad Bashir ayọ̀dò láti bí òkú nítorí ẹ̀rẹ́ ti dìde lẹ́ti gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ̀lé wa àti gbogbo àwọn jẹ̀mọ́ àwọn tó tẹ̀lé wọn kí wọ́n dìde káwọn jẹ̀mọ́ òní wọn àwọn méje ni wọ́n dìde lọ́wọ́ wá àwọn tó kù náà wọ́n bẹ ní dìbàì lẹ́yìn náà àwọn tó ìfì wa Abdulrazak Akuru láti ìlú Ìbàdàn àwọn ní chief imam ní mọ́sálásí àríṣekọ́lá central mosque nílùú ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí àwọn dìde ni a kí nasarawa state university abdulwahab ah, abdulkadir ibrahim lóòótọ́ ìlọrin ni wọ́n ṣùgbọ́n wọ́n torí ẹ̀jẹ̀ láti ìlú ọ̀hún wọ́n wá àti àbá wa alálùbọ́sà lórí àbọ̀là bá wà lóòótọ́ ìlọrin ni wọ́n wá alálùbọ́sà kàyín náà ni ṣùgbọ́n láti lẹ́dẹ̀ẹ́lì náà wà láti Kánò wọ́n ti dìde torí ọ̀rọ̀ yìí wọ́n torí ẹ̀ wá àwọn aláàjì wa sífù mọ́mù wa láti ìlú Òṣogbo Masoud àríkú ẹ̀ alẹ́kú wọ rí bá alékún wọ́dù alébídí àwọn olóòkòdò àti wọn púpọ̀ wọ́n ti dé wọ́n wá láti ló Òṣogbo àwọn ustaz wa Amir Àjàlá láti ilé Èkó láti MITV tọ́pọ̀lọpọ̀ ń gbọ́ wọn tẹ́ ń wò wọn tẹ́ ń gbádùn wọn àwọn dàrí ẹgbẹ́ mi kí wọn púpọ̀ àti yín ẹwà torí ọ̀rọ̀ yìí látẹ̀kọ́ kódà àwọn ni wọ́n mú translator yìí wá tí ń túmọ̀ ọ̀rọ̀ fáwọn tó jó di nítorí ọ̀rọ̀ náà fìdí bá wá látẹ̀kọ́ ìbá ni àwọn tẹ́sù wa tó fílẹ̀ yìí làwọn wà lóòótọ́ ṣùgbọ́n wọ́n ní tó pọ̀ láti ṣe àmọ́ torí ọ̀rọ̀ yìí lágbára wọ́n torí ẹ̀ àwọn náà Dr. Mustapha Adé Ibrahim àwọn bàbá wa tí wọ́n jẹ́ olùdásílẹ̀ minorite academy àti ikú pọ̀ ọlọ́pẹ́jọ kó kárí ìrúpẹ́ bákan náà láti ọ̀rẹ̀ àti ikú pọ̀ ẹ̀rí láti lú ọ̀rẹ́ àwọn márùn-ún ni wọ́n ọ wọ́n tó o méje ni wọ́n wọ́n ti ìdí wọ́n wá láti orí ọ̀rọ̀ yìí láti ìlú yẹn bákan Dr. Abdullahi Ayọ́lò òkúlà wọn bẹ̀lá ẹ̀kọ́ wa ọ̀dà ẹ̀dẹ́gbẹ̀ kìí ká ẹ̀kọ́ bí ilẹ̀kẹ́ sí àwọn àti kílẹ̀ ẹ̀kọ́ àmọ́ káàkiri lọ pàtàkì ní táà torí tí ó tẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá afẹ́ wá kí gbogbo ọjọ́ papọ̀ kódẹ̀ ẹ̀kan sọ fún mi ó ní pẹ̀lú ògbọ́lẹ̀ ìbílẹ̀ ń bọ̀ ájọ wá rọ yìí lóbinú ó ní rọ o tàbí wá jókòó o ọlọ́run ọba tó sọ yín débi pẹ̀lú dáadáa ọlọ́run sọ yín padà sáyé yín pẹ̀lú dáadáa ah. gbogbo bàtẹ́ bá bá ń bọ̀ yìí àti gbogbo wa náà a kì í púpọ̀ gbogbo nǹkan wọ̀nyí kankan ju pé fún ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga wa. pẹ̀lú ẹ̀rọ àìsùn níjà kódà tọrọ wáyé rí hijab ó padà bínú ó gbó ọ̀pọ̀lọpọ̀ dr abdulrahman kakuri tó wà nígbà yìí ó ní akuri bẹ́ẹ̀ títẹ̀ jẹ́rẹ́ wà dr òtúyọ̀ takílẹ̀ kan jọ́nà lọ́rùn ó kò wọ́n ní òkú òtúyọ̀ dr ológele sàyútí jẹ́jẹ̀mí ọ̀dára ó è ní gegele láti fi ṣèébú ẹnìkankan wá lúrú àwà yìí náà ó lè wúlò bú wa kódà títírà dákọ ó bú débẹ̀ ó bú ọ̀pọ̀lọpọ̀ ẹnìkankan ò torí pé ó fẹ́ di pé pásánà nìyẹn ẹnìkankan ò àmọ́ nígbà wá ẹ̀sìn fáwọn ènìyàn bàyánú lè nà kọ́lọ̀ kó jọ kó bá sọ kálukú lẹ́sà dáadáa ọ̀rọ̀ tó kù tó bá dọwọ́ parí a tó sọ wàsálàmù àlékún wa rahmatullahi ta'ala wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ah, ọlọ́kùnrin àdúgbò fáwọn dókítà wa ah, ṣé àmà mọ̀háza bayani bin náà ah, àfi àgbèyí náà tó kí àwọn alájọ àyàrọ̀ ọlọ́kùnrin àdúgbò fáwọn náà àti gbogbo àwọn èèyàn wa náà ẹ dákun jàmáà

wọ́n ní ṣèdíwọ́ fún wa níbi ìta nọ́mbà náà ní FCC nọ́mbà èkó ni o Lagos nọ́mbà ní FCC five zero one zero zero five one nọ́mbà yìí five zero one d v náà ní nọ́mbà àti ó wà bẹ́ẹ̀ Lagos nọ́mbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì akd four nine one d one Lagos nọ́mbà ní máa ń gbà méjèèjì yìí ẹ̀dá kan lè gbọ́kàn yẹn kò níta ìgbésẹ̀ tí ó kàn báyìí ìrísí mẹ́ta ni ìgbésẹ̀ àwọn ọkọlá ọkọ fẹ́ gbé yìí tó bá yá a lọ sí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí a bá parí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tán a bọ̀ sí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kó tó wá di pé ẹ̀ kó tó wá di pé àbọ̀ sí ìparí. ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé olúwa ń pàánù wa nídìí ẹ̀sìn yìí wọ́n ní àti kékeré ni mùsùlùmí ti kọ́ bẹ̀ lẹ́sìn wọ́n ní kì í ta sọ àti kékeré nìmọ̀lé ni mùsùlùmí ti máa kọ́ bẹ̀ lẹ́sìn kì í ta sọ. lára sẹ́tàn bàbá wa ti ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń kọ́ wọn lẹ́sìn tí ìsásọ̀ àkọ́kọ́ lọ náà pẹ̀lú àwọn ọ̀dọ́ mẹ́ta àwọn ọ̀dọ́ gbàgbọ́gbì mẹ́ta lọ́gbọ́rọ́ àkọ́kọ́ fi síde náà ìpè kí ni tí ọgbà àwọn kí wọ́n bàbá bàbá yìí ń fọ́ àwọn ọmọ kéékèèké jáde ọkọ bẹ̀rẹ̀ gbogbo àwọn bàbá gbogbo ń àwọn ọmọ afábá akọ́ fi bẹ̀rẹ̀ òun náà ni afáwa sheikh abdulmumin abubakar ẹlẹ́yìnlá ọ̀dọ̀ wọn ni máìkì ń lọlé bísímẹ́lá. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه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 ohun tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ òun náà ni manhumul mustashirikun àwọn àwọn ní mustashirikun kí ni iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ kí sì ni èròǹgbà wọn pẹ̀lú mùsùlùmí ẹ̀rí gbé gbólóhùn tá a dákọ̀ yìí gbólóhùn lárúbáwá ni èyí tó kọ́mà nínú ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn eléèbó òun náà ni orientality àwọn tá a wí yìí ìran kan ni wọ́n ìran èèyàn kan ni wọ́n lẹ́yìn bí mùsùlùmí wọ́n àyè ṣe mùsùlùmí o inú kó jẹ́ pé yẹ̀wò bí ni wọ́n àbí kí wọ́n jẹ́ nàṣàrà àwọn tá a wí yìí wọ́n ń pè wọ́n ní mùsẹ̀sìrẹ́fò torí pé wọ́n tojú bọ ìmọ̀ ẹ̀sìn Islam wọ́n yẹ ṣe ahlùsàrà wọ́n yé ṣe àwọn ibi tí ìsìláàmù ti gbilẹ̀ ní ilẹ̀ lárúbáwá táǹkò ní sharqul alam wọ́n wá tójú bọ ìmọ̀ ẹ̀sìn nínú kitabillah wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam látara tí wọ́n lè kírètì ìrújú àti ròyìn òyìn tí ẹ̀mí mùsùlùmí àkọ́kọ́ náà bóyá ká sọ ní tókì ọ̀rọ̀ díẹ̀ nípa àwọn káàkiri ní mùsùlùmí apẹ̀ wọ́n ní ìran kan ni wọ́n yẹ̀rọ́dí ni wọ́n nàṣàrà ni wọ́n tó jẹ́ wípé ilẹ̀ rárá ilẹ̀ ìlú ìbò ibẹ̀ ni wọ́n ti wá wọ́n bẹ̀rẹ̀ ìtàdí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti tójú bọ ìmọ̀ ẹ̀sìn ní filqarnil khamis al gẹ́gẹ́ bí ìtàn ti sọ lẹ́yìn ìgbà tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó kò láyé tán ọgọ́rùn-ún márùn-ún sígbà náà òun ni àwọn Yahudi Nasara ni wọ́n gbógun ti Islam oríṣiríṣi ọ̀nà náà gbà gbógun ti Islam èròǹgbà àwọn alákọ̀ọ́kọ́ òun ni pé ká polú Islam pẹ̀lú ogun sàmàtí jihad ṣùgbọ́n lẹ́ẹ̀mejì ni wọ́n pè pàápàá jùlọ lásìkò àfáwa tí a ń pè ní Salahuddin Al-Ayyubi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi lórí iṣẹ́ Islam Ibn Taymiyyah rahmatullahi alayhi ajma'in wọ́n pèrè níbi ogun jihad yìí wọ́n wá rò wípé ọ̀nà wo làwọn fẹ́ gbà táwọn fi kọ́ńtà Islam nínú ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ pé òun ni wípé kí wọ́n yọ gbólóhùn jihad kúrò nínú Islam nínú sẹ́ra ọlọ́run àti sínú ìṣẹ́lá Muhammad sallam wọ́n ti àjí nínú kìíní ìgbìmọ̀ba torí pé bí wọ́n ti bẹ̀rẹ̀ òun náà ti kátà pé ní alukọ́ra kò lè dìyà àwọn àpapọ̀ ilẹ̀ India tó kó Pakistan sínú àwọn akọ́jú Pakistan lásìkò yẹn wọ́n gbìyànjú wọ́n kọ́ńkà àwọn àfa kan látara owó díẹ̀ tí wọ́n fún wọn wọ́n sì ní ká máa sọ fún wọn wípé al-jihad laysa islam orin yìí ni wọ́n kọ lásìkò náà kọ́dà yẹn ni pé al-jihad ìjagun kò sí nínú Islam jihad ogun jihadi tó ńlá Muhammad sallam tó jà sí Islam ti borí àti ọ̀nà tó gbàjà wọn ní ká yọ nínú Islam lásìkò yìí òun ni ọkùnrin kan dé tí wọ́n pè ní mẹ́ta gulam ahmed ogun tóun náà wá já ni ó ń jẹ́ pé àwọn tí wọ́n pè ní ahmadiyya látara àwọn yẹ̀rúbí nàtara náà ti dìde. ibẹ̀ ká fẹ́ lò bí àwọn mùsùlùmí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọn rèé títí tó fi di àsìkò kan tí wọ́n rí àyè wọ ilẹ̀ lárúbáwá nínú ilẹ̀ tí wọ́n rí àyè wọ nílẹ̀ lárúbáwá òun náà ní ilẹ̀ mísírọ̀ àwọn òwe tí wọ́n wá ní sọ̀rọ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ rárá o ní tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n pè nìkan ní kìnnánà ní ilẹ̀ mísírọ̀ ni wọ́n lọ kẹ́kọ̀ọ́ wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn mùtẹ̀tẹ̀ fóònù pàtàkì àti òkúrùn àkàrà làákàyè wọn ìròrí wọn ó ti wá gba gbogbo táwọn ìyàwó nìyẹn wí ó ti gbà wọlé lẹ́yìn ìgbà tí wọ́n wá darí tán wọn wá ṣiṣẹ́ fún ìsìlámù nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ fún àwọn mùsẹ̀sẹ̀sẹ̀ yìí nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ lásìkò yìí òun náà ni bóyá ká pé madrasa méjì kan àwọn madrasa kan tí wọ́n ní alimadrasa tó ìlàhíyà tó jẹ́ pé arákùnrin kan táǹkì ní muhammadu abdu òun dálẹ̀ àti àfáà rẹ̀ táǹkì ní alafrani nínú àwọn ìròrí tí wọ́n bá sà lásìkò yẹn òun náà ni pé wọ́n ń tẹ màjálà kan àwọn ìròrí tí wọ́n pọ́nká nígbà yẹn wọ́n pe wọ́n ń tẹ màjálà kan wọ́n pe ní màjálà tó mànà mọ̀tẹ́lẹ́sẹ̀ mọ̀láwò yìí gbogbo tí wọ́n ń kọ síbẹ̀ pátá wọ́n fẹ́ àtàkì sínú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wọ́n máa sọ pé alukur'an wà ní islam wahda alukur'an ní nìkan islam kò sí ní jẹ́ fúnra nàbì báyìí ni wọ́n ń sọ màjálà yìí tó jẹ́ pé màjálà yìí ló gbajúmọ̀ ní pépà yìí ló gbajúmọ̀ lásìkò náà tí àwọn èèyàn kanú ìlú ọkùnrin kan ní taofik dídúkì nínú ọ̀nà tí wọ́n tún gbà òun náà ní kíra kan sápè ní àdúwárù sunnati muhammadiyya àdúwárù sunnati al-muhammadiyya kíra yìí ẹni tó ṣe orúkọ rẹ̀ jẹ́ àbúrọ̀yà àbúrọ̀yà yìí ọkùnrin kan tó kẹ́kọ̀ọ́ lọ́dà ọ̀nà tẹ̀tẹ̀tẹ̀ yìí ìgbà tó kẹ́kọ̀ọ́ tán ó wá bẹ̀rẹ̀ sí da àwùjọ mùsùlùmí nínú tíra tó ṣe náà ni mo sọ yẹ ohun tó pè àbúwáhù àdúnnàtì alimuhammadiya ìmọ̀lẹ̀ ti súnà nàbì gbogbo tó kọ látòkè délẹ̀ níbi tíra yìí ó ti takò súnà nàbì gbogbo àwọn àhàdì gẹ́gẹ́ bí hadithi ti labidu ibn al-aṣam tó sahara wíṣẹ́lá muhammad ó kọ́ ó ní àgbàfà nàbì wa masoud ọlọ́run ti sọ yìí pé wàkọ́dà bọ́ọ̀lì múnà wàkọ́dà bọ́ọ̀lì múnà ìyẹ̀tẹ̀dàrúnà rọ́ìlà mọ̀sọ̀rọ̀ báwo ló fi papọ̀ ó takò àwọn oríṣiríṣi hadith jọ tó fi takora wọn tó ìjọkọ̀rọ̀ òṣìṣẹ́ ńlá ò takora wọn ọ̀rọ̀ ọlọ́run ò takora wọn ọ̀rọ̀ ọlọ́run. arákùnrin yìí nínú tó náà fi sẹ̀sán fún tó láyé òun ni pé ìgbà tó láyé láàrin ọjọ́ mẹ́ta tó kù kò wí gbọ́dọ̀ máa nígbà tí bábú rírà nígbà lójú ní bẹ́ẹ̀ nìkan ní wallahu alam àmọ́ kò wí gbólóhùn kan yẹ́ ẹ̀ka bóòrò rẹ̀ rà torí pé ó sọ gbogbo ọ̀rọ̀ tá a máa gbọ́ lónìí tí wọ́n lẹ́yìn kan ń sọ yẹn wàláhì òun náà ń tẹ́ra ọkùnrin táǹpé ní àbẹ̀rọ yìí àyà àdúrà òfin náà ti muhammadiyya ọ̀rọ̀ yìí pọ̀ ó pe àbúrò rírà láfúnjẹ nítorí obìnrin parọ́dà nẹ́bí ó wá kírètì ọ̀pọ̀lọpọ̀ àdìsá nẹ́bí sàtàlám ó sọ̀rọ̀ táwọn sàádà nẹ́bí ó sọ̀rọ̀ sí àná bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàládì báyìí ni àwọn mùsẹ̀sìrìkóònù tí wọ́n ń ṣe ìgbésẹ̀ wọn wọ́n ń tẹ́lẹ̀ àwọn mùsùlùmí òun ló pa lórí tó bípa bá rí àwọn tó ń sọ̀rọ̀ ìbákan méjì ni nínú gbọ́dọ̀ pé wọ́n tẹ́lẹ̀ wọn àti ẹgbẹ́ tí lábọ̀sì kan gbé kalẹ̀ yẹn tí lábọ̀sì àwọn mùsùlùmí kan yìí àti kó jẹ́ rí pé òun tọ̀ òun dálu aago wọn ẹ̀ ń katẹ́ra wọn àti sọ wípé àwọn ẹni yìí wòye ṣe mùsùlùmí yẹ̀rú ni wọ́n àti nàṣàrà báyìí ni wọ́n bẹ̀rẹ̀ títí tóbi jẹ́ pé nínú àwọn tí wọ́n tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn òun náà ni ọkùnrin tí wọ́n tà pè ní sọ́ha hussein àti Muhammad Amin àwọn méjèèjì yìí nínú àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó jẹ́ kó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ síra tí wọ́n ṣe láti fi takò Islam láti fi takò sínú ìṣẹ́ ńlá Muhammad sallam eléyìí ní ṣókí nínú bí àwọn tá à ń pè ní orientalist yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé wọn títí bí àsìkò yìí láti fi àtàkì Islam. àwọn èrò wípé iṣẹ́ tó ń ṣe yìí fẹ́ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ o àwọn èèyàn ti jẹ́ Islam ológun kọ́dà látàrí òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam buwalama wàhálà tá nàbí lọ́dọ̀ àwọn mùsùlùmí bàbá dé madina ta ogun àwọn munafiki ogun àwọn yahudi ogun àwọn nasara lẹ́yìn ìgbà tá nàbí lọ tán ní ọwọ́ gbẹ̀yìn ìgbésí ayé àwọn sàádé àwọn kan dìde lábẹ́ ọkùnrin kan tá a pè ní abdullahi ibn sada ọkùnrin tó fọ́ọ̀mù ẹ̀sìn táwọn rọ́fíbọ̀ àwọn ṣíyà kan lónìí nínú tí ọkùnrin yìí náà gbé lọ́wọ́ tó pàtàkì jù òun náà ní láti wá tako sínú òṣìṣẹ́ ńlá muhammad òun ló fà tó jẹ́ gbogbo àwọn tíyà nínú ìgbésẹ̀ wọn ni pé wọn ò gbà pé kankan bẹ tó jẹ́ súnà nàbì lẹ́yìn arákùnrin yìí ọkùnrin kan bẹ sáńpẹ̀ ní saunas al-nasrani arákùnrin yìí ibẹ̀ jẹ́ sáńpẹ̀ ní mábẹ́bù buhari ẹni tó gbé bíbí àkọ́dàrú wa sáńpẹ̀ ní àkọ́dàríyà ọ̀dọ́ rẹ̀ ló fi kẹ́kọ̀ọ́ òun náà gbé bíbí náà wáyé pé kò sí ní jẹ́ kádàrá fásitì ọpọlọ ti kàkọ́ rẹ̀ fájòkó láàyè lásìkò yìí rárá o òun náà gbé wàhálà ìdí nínú tó òun náà gbé lọ́wọ́ òun láti wá sàkóso òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tá a pè ní Ibrahim anamhom alimọ̀tẹ́sílì bitrul marisi gbogbo àwọn tá a kà yìí wọ́n ti gbógun ti Islamu láti àsìkò tó ti pẹ́ tí àwọn àfẹ́sìn pápá jùlọ Imamu Shafi'i rahmatullahi alayhi níbi tíra rẹ̀ alóhùn tó gbà wá bàbá bùkà tó kì fáwọn ẹ̀yìn ó sàlàyé tó pọ̀ nípa gbogbo àwọn ìran báyìí àsìkò wá fẹ́ sí àsìkò kan tí àwọn ọ̀tá yóò dìde àti tí ọlọ́run ọdún kọ ìyàbọ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n ti dáàbò gbogbo táwọn ènìyàn gbé lọ́wọ́ kò sí àsìkò kan pé bá ti sọ wípé tí àwọn ọ̀fẹ́ sì ó ní àtikọ́lọ́ ń gbá àwọn àpá àkàkalẹ̀ tí wọ́n yàn ju ìrọ̀ yìí tó fi di àsìkò yìí alhamdulillah so wọ́n ti wó wo ilé irọ́ wọn nínú tí ó yẹ ká mọ̀ ni pé àwọn mọ̀sẹ̀sẹ̀rẹ̀ kù yìí níbo ni wọ́n ti ń gbogbo àwọn ìrújú tí wọ́n ti bọ̀ ìlú Islam sátúndà lákàyà àwọn mùsùlùmí rú pàápàá jùlọ لأن هذه الاختراعات لا تنطلي إلا على سذج من المسلمين gbogbo ẹ̀rọ yóò lè lápá àtẹnitẹ́sí ọlọ́run ọba ọba yìí àtúntọ́rọ̀ ẹ̀rọ tí ó fẹsẹ̀ wálẹ̀ nínú súnú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn tá a kà yìí àwọn ẹni àwọn mùsàtìrìkìn ni wọ́n rí wọn pé ntí ó ti sọ tipẹ́tipẹ́ gẹ́gẹ́ bí Ibrahim anagom tá a sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ń tó tọ pẹ̀lú súnú wọ́n fi fún wọ́n pé atẹ́gùn sí wọ́n wá ń bá sàrẹ̀ lónìí tí ìmọ̀ wo tí wọ́n wá ń pẹ̀ká lónìí tí ìmọ̀ wo ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn àfáàná ẹ̀rẹ́ mo ti sọ tíra ìmáàmù Ṣáfi àti tíra táwọn ìmáàmù Ahmed ṣe gbogbo ń dáhùn tẹ̀sẹ̀ pé nìyẹn ń lónìí wọ́n ti yanjú ẹ̀ so nítafẹ́ lónìí wípé gbogbo ìrújú tí wọ́n ń sọ pẹ̀lú sínú ìṣẹ́lá Muhammad wọ́n mú lápọ̀dọ̀ àwọn ọ̀tá àná táwọn àfẹ́sìn tí wọ́n gbógun tí wọ́n tí Ọlọ́run bá ti fún wọn ní àṣẹ lónìí wọn súnà nàbí táwọn afá yìí tako kí ló fà tó fi jẹ́ pé súnà nàbí náà tako kí ló fà tó fi jẹ́ pé súnà nàbí ni wọ́n tako àkọ́kọ́ náà ẹ jẹ́ ká mọ̀ wípé tájẹ́tì àwọn mùsàtẹ̀rẹ̀fẹ́ yìí àwọn tí wọ́n ṣe mùsùlùmí yẹ̀wò bí wọ́n nà sára ni wọ́n ṣùgbọ́n tá ti rí àyè wọ àwọn kọ̀ọ̀kan nínú àwọn mùsùlùmí tẹ́sìn òye tí wọn ò tọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wọn kò yé wọn títí wọ́n gbà lérò ní ṣàfihàn ọ̀tọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam pàṣẹ anájíjà nàbí òun náà fẹ́ àtàkì òun ló fọ ọkùnrin kan tí ń jẹ́ William mowain ó ti tẹ́lá kan ó pè ní hayatu Muhammad tí àyí kò sẹ́ni tí ó rí jẹ́jọ́ mùsùlùmí pé èèyàn kọ ọ̀rọ̀ nípa ìgbésí ayé ànábì hayatu Muhammad ṣùgbọ́n gbogbo tó lágbára òun ló kọ́ ní kò ṣiṣẹ́ ńlá Muhammad sàlá nígbà míì yóò máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ òótọ́ kọ́dà nígbà míì yóò máa yin ànábì pé tí ì ọwọ́ ṣe ọdẹ àwọn yahudi ọdẹ àwọn nasara ṣé wà nábì lélẹ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níbi tá a ti lọ òun ni wípé àwọn ẹni yìí ànábì ni wọ́n tajẹ́ àti gbogbo sínú ìṣẹ́lá muhammad sallallahu òun ló pàtó jẹ́ pé gbogbo sínà tí wọ́n ń wí ẹ rí i pé kò ní kò níbi súnà ànábì sallallahu ẹ ti dá lọ ọmọ o súnà ànábì òṣèré o súnà ànábì sáwàdá o nígbà tí gbogbo sínà yìí أوان تابعين تنطلي أيوب السختياني أني إذا حدثت رجلا عن سنة فقال ذلك فنقى سنة فقال دعنا عن هذا هو فقط يقول حدثنا بالقرآن القرآن لا تقول القرآن لا تقول أيوب الشخصيان فعلم أنه ضال مضل ما قيا إني أنه قطع قطع قطع قطع قطع بكنا اللي كان تقول لي المصرف ابن عبد الله بن الشخير انا قريب ó jẹ́ àpá ẹ̀sìn tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìròrí ìfẹ́ bẹ̀rẹ̀ lásìkò kan náà ṣùgbọ́n ìròrí yẹn ó bẹ̀rẹ̀ ta àfọ̀rọ̀ àti àwọn èèyàn kọ̀wé pé ẹ mẹ́ta ṣáà ti lónìí ẹja kakọ̀rọ̀ ní ẹja ti fún nàlẹ̀ arákùnrin wa sọ fún ọ̀kan náà ọmọ tó lè wa sọ fún mọ̀bárí ìkù yìí tó yé láti hadithi náà yóò bẹ̀rẹ̀ kùrán àfẹ́ kó sọ àkùrán lónìí àfẹ́ kó sọ àdìsí lónìí kùrán náà fẹ́ kó sọ láti hadithi náà iná lánà rédíò tó kúrò áyàn ìbàdàdà kìí ti ká fẹ́ fi nǹkan ní ìbú alukurani mọ́lẹ̀ kìí ti ká fẹ́ pààrọ̀ alukurani fún mi wàlákin lórí ìmọ̀lúwà àdánù bí alukurani nìyà à ń fẹ́ ẹni tó máa ń pa alukurani jù wá lọ ni gbogbo súnà nàbì yẹn ń sàlàyé alukurani a fẹ́ gbọ́rọ̀ lọ́dún ẹni tó máa alukurani ju gbogbo ẹ̀dá lọ láyé òun náà lè fi sẹ́ńdá Muhammad tí ń gbọ́ fún ànábì yìí gẹ́gẹ́ bí ẹni pé ka alukur'ani náà ni torí pé ọlọ́run bá ní inna nahnu nazzalna ilayka dhikr wa inna lahu lahafidun inna nahnu nazzalna alayka dhikra wa inna lahu lahafidun ọlọ́run là á sọ alukur'ani kalẹ̀ fún ọ àwa náà làwọn sọ náà nazzalna dhikra wa inna lahu lahafidun ẹ àwọn aṣọ díkìrì fún ọ̀tún sí alukur'an àwọn náà sì ń sọ alukur'an sísọ rẹ̀ ó kó gbónú rẹ̀ sínú ó kó ìtumọ̀ ìtumọ̀ rẹ̀ sì ní ànábìyà sàlàyé ẹ̀ fún wa a jẹ́ pé alukur'ani àti sunna ànábì ó ti di nǹkan tí ó jẹ́ sísọ nínú pé ká mà wípé àwọn mùsàkìrì kùn yìí wọ́n fẹ́ tájẹ́tì sunna ànábì ni lẹ́yìn ìgbà tí wọ́n mú sàfihàn ànábì kan wọ́n wá wo ọ̀pọ̀lọpọ̀ wọ́n wo ọ̀pọ̀ ọmọ pàtàkì ànábì kan wọ́n wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí kọ̀ọ̀kan tó ṣe wípé ó ṣeé ṣe nírò orí ọmọ ènìyàn tó bá ti láta ìwò mọ̀ járàdà yìí tó kàn wò wípé kí làdìsí ń túmọ̀ sí àbúfẹ́ rí bákàbákà ara àwọn àdìsí ni wọ́n wá mú láti fi ìrújú pọnú ìgbésí ayé àwọn mùsùlùmí nínú àwọn tí àwọn mùsùlùmí yìí tí wọ́n ń ṣe òun náà ni wọ́n gbà wípé alukoran tó yusufu bíi àmì sunna nínú ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń pariwo tẹ́sí máa dápẹ̀rẹ̀ ẹni tí máa ń sọ rẹ́ẹ̀mà wípé ó ti nígbà wọn máa sọ wípé alukur'an ó ti tó àní lè tún náà tí wọ́n ti sàlùkùrán nìkalẹ̀ yóò sì máa mú àwọn ẹ̀rí wá tó sì jẹ́ pé kìí ṣe sí ìtumọ̀ ẹ̀rí yẹn túmọ̀ sí òun náà ní irú ẹ̀ nínú ẹ̀ ní àwọn ṣùgbọ́n láti tún wọn gbé kalẹ̀ láti fi tako súnà òun náà ní ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àdìsí ànábì sallallahu alaihi wọn ò kọ́ lẹ̀ àti lẹ́yìn bàtà ànábì kò láyé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún èròǹgbà àwọn tẹ̀lé tó bá ti kọ́rọ̀ yẹn rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé gbogbo tí Bukhari kọ tí ìmáàmù Ahmad kọ tí Málìkì kọ tí Tabarani kọ àti gbogbo àwọn àfa àtúnà tí wọ́n kọ ọ̀rọ̀ ànábì ilé ṣàlàlàṣàlà níbo náà ti rí nígbà tó tó pé wọn ò sí ìmọ̀ kọ́lẹ̀ kó tó di pé ọgọ́rùn-ún ọdún dé ṣùgbọ́n àwọn yorùbá bẹ́ẹ̀ wọ́n kọ àdìsí lójú ojú ayé olùsẹ́lá Muhammad ṣàlàlà nígbà tí ànábì ti ṣe fásitì Mẹ́kà nígbà tọkùnrin kan wá wọ́n pè ní àbíṣà fásitì Mẹ́kà tá ànábì ti fásitì Mẹ́kà òun kan tá ànábì ti fásitì Mẹ́kà ọkùnrin àbùsà yìí gbàtà nẹ́bí wọn sọ gbogbo kó tó bá kó sọ tán wọn ní ogun tá nẹ́bí yìí wọn ò rí bó wọn ṣe tó bóò ló wọn ṣe máa lọ tọ̀ tó wọn fi mọ̀ wípé téèyàn ṣe ni ànábì ní okùn tó bu lé àbùsà ọyẹ kọ̀ọ̀kan lẹ̀ fàbùsà ẹ̀kọ́ tó nà nẹ́bí lẹ̀ kó tó nẹ́bí náà kọ́ lẹ̀ bákan náà èmi lẹ̀ kán ilẹ̀ tí ọkùnrin kan táǹkó ní Abdullahi muhammadu nahar ọ̀kan náà sàbí ànábì tó gbajúmọ̀ yìí arákùnrin yìí ó lójú kòkòrò gbogbo sànẹ́bí bá ti ń sọ tó bá ti wà ń bẹ̀ ni máa kọ́ lẹ̀ bí tí wọ́n ń kọ́ yìí níjọ́ kan àwọn ọkùnrin yìí wọ́n wá sọ fún pé yá Abdallah yá Abdallah atẹ́kùtùbù kulla shay'in yaqulu sallallahu alayhi wa sallam pé gbogbo sànẹ́bí sọ pátápátá ló máa kọ́ lẹ̀ wa huwa yarda wa yaghda anẹ́bí yà máa bínú àti máa yọnu tí ẹ bá ti ń bínú ó ṣeé ṣe kéèyàn lù sí làákàyè tí gbogbo nǹkan sànẹ́bí kọ́ ni arákùnrin tàbí ìwà ni fámsànà mo bá dáwọ́ tó jọba kan kankan mọ́ ṣùgbọ́n mo lọ sọ̀rọ̀ yẹn kó ṣe ńlá muhammed sàtàlá gbogbo tó bá sọ ni máa ń kọ àmọ́ táwọn kò rẹ́ sí tí wọ́n sọ fún mi ni àlejò ni láwọn ọ̀la kò rí bẹ̀rù kò rí bẹ̀rù gbogbo tí bá jáde lẹ́nu mi yálà yìí bínú mi yálà yìí lọ́nu mi gbà tó kò ní jáde pẹ̀lú pé tọ́lọ́ bá ti sọ sọ́lọ́ bá wà ní ọ̀sán nínú àwọn ìlú tí tó lágbára tó yẹ kí n mẹ́nubà lórí pé ike máìkì ilẹ̀ tí àwọn mọ̀sẹ̀sẹ̀kẹ́ yìí tí wọ́n ń lò àwọn orientalist yìí wọ́n kírètì àdìsí kan wọ́n ní òjíṣẹ́ lámù amasa sálám sọ báyìí pé màdá akọ̀mọ̀ánì màdá akọ̀mọ̀ánì fàárùdùhù aláfíṣàbìlà gbogbo tó dábọ́dọ̀ mi ẹ kọ̀m̀pì àrẹ pẹ̀lú kùránì o fà ń wà àpapọ̀ tó bá ti dé díẹ̀ fàánà kò tòbi ajẹ́ pé mo wí nu وما خالف فأما أنتم بجاكي إنوان إلى النبي أنتم بجاكي يتوسي القرآن فلم di إيه ويو أهو واجه يعني في حديث موضوع حديث في النبي صلى الله عليه وسلم níbo la kọ́kọ́ mọ̀ àkọ́kọ́ sẹ́kì àdìsí yẹn wọ́n ní màjá àkọ́mọ̀ á ní fàárùkúrù wà láti sáàbì la ọ̀dà sọ́là náà lọ sọ ẹ̀dá ọkọ̀ mú àdìsí gangan ẹ̀dá ti àrùn rẹ̀ lórí síra ọ̀nà àwa wọ̀ àdìsí àdìsí gangan ń takò síra ọ̀nà orúkọ náà wọ́n bá ní. wọ́n máa ẹ̀ sọ́kùnrin rọ̀ fúlù rọ̀ṣọ̀gbùrù ẹ̀ níbi kẹ́ẹ̀tọ́ kúkú bá ti wọ́pọ̀ dà lẹ́yìn ẹ̀ níbi kẹ́ẹ̀tọ́ ti wọ́pọ̀ àlè ẹ máa lóṣù ni wọ́n máa nà hákùn ánì ìfàǹtàwò nígbà nígbà tí ní ẹ̀jìnà sí lẹ́nu ó ti rọ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so eléyìí ni sókí nípa àwọn tá à ń pè ní alimọ̀tẹ̀sẹ̀kì lókọ̀ àkírà àwọn tá à ń pè ní orientalisi òun ni wípé ọ̀nà owó ní mùsùlùmí ò fi là kó níbi àbúrò wọn ọ̀nà owó ní mùsùlùmí ò fi là kó níbi àbúrò wọn òun náà ni pé àlẹ́yìnmú yóò kábọ̀ ní àhàlìyí ìmẹ̀sìn ọ̀dọ̀ àwọn àfẹ́sìn ló ti béèrè ọ̀dọ̀ àwọn àfẹ́sìn mùsùlùmí tí gbogbo ayé mẹ́fà fẹ́sìn ni wọn. èlò onímẹ̀sìn ló ra تقبلوا سنين ولا ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم ملتهم ọ̀rọ̀ ni wọn ò ní yọ ń sin àfikà ìtẹ̀lé ọ̀nà wọn ọ̀nà tá a lè fi là òun ni tó gbogbo sílà tá a bá rí tá a bá rí tá a bá ti wo ẹni tó kọ́ tá a béèrè tí wọ́n náà mú tẹ̀sílẹ̀ tí ìlú kọ́ kájìnà sí sílà ìsìlámù là máa ń kà tíra ẹ̀sìn tíra àwọn sàbí ànábì sára àwọn tó tẹ̀lé wọn kọ́lọ̀ mọ́tà làwọn bí aburú wọn sallallahu ala khayri khalqihi nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. jazakumullahu khairan ọlọ́run kò bá àdúgbò fún àfàwà àṣẹ abdulmohammed abubakar ẹlẹ́yìnlá ọlọ́run bá wà sàn lẹ́sàn dáadáa ó ẹ̀yin bàbá olùwàdà kò bá àdúgbò fún yìí o gbogbo tẹ́ ẹ̀ kọ́ àwọn ọmọ kéèké lékè náà làfà tó tọ̀ fún yín wájú yìí o olùwàbá wa san ẹlẹ́sàn dáadáa o ẹni jẹ́ anẹ́sàn Muhammad àwọn àlùmùsàṣìrìkúnà tí wọ́n ń wí yìí ẹ̀rì pé wọ́n ń sọ ní lábá wọ́n sọ lè gbó àwọn ní kèfèrí gẹ́gẹ́ mẹ́rin sọ tí wọ́n gba lé kéwú lọ láti tú lé kéwú àti láti dá náà àwọn aláwọ̀ ẹ̀sìnwó yorùbá nù àlùmùsàṣìrìkúnà àwọn làwọn tí wọ́n tojú bọ̀ tí wọ́n fi táàmì láti tú mùsùlùmí àti láti tú lékéwú wọ́n tún wá gba lékéwú lọ wọ́n tẹ̀ kọ́ àgàkó lọ́pọ̀lọpọ̀ ilé kéwú mi tí wọ́n lọ ni àwọn ni wọ́n pè báyìí aburú tí wọ́n ṣe sínú ẹ̀sìn àti báwọn míì ṣe jọmọ kéwú wọn tí wọ́n sì ń pera ńlá fẹ́sùn lágbọ́nà ọlọ́kùnrin àdìsẹ́ fún àpá ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì lára ìgbésẹ̀ àkọ́kọ́ lára àwọn àfọ́ọ̀dọ́ tí wọ́n tọ́ kí fẹ́yìn bàbá wa tẹ fọ́mọ ní gbogbo ilé kí ọlọ́ba àfẹ́yìn lẹ́sẹ̀ dáadáa òun náà ni àpá àwọn tí wọ́n àlápá làáfíà àṣẹ náàfẹ́ aljawhari àwọn ni ọ̀rọ̀ kan asẹ́kù Muhammad náàfẹ́ Muhammad náàfẹ́ Ahmad aljawhari ọlọ́kùnrin àdúgbò fún wa ní tí àwọn akọ́ọ̀bá wa ṣe òun náà ni pé afẹ́kẹ́ fún wa díẹ̀ orí ọjọ́ láàrin fẹ́ nílẹ̀ dúdú náà ẹ̀ẹ́dùgbò sì máa wá gbé fún tí ìbáyé ṣe alhamdulillah ẹ̀sìn tó táìmù yẹn sánà alájà bíi lágbègbè nínú gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ mo dé ọ́fíìsì àwọn dọ́kítà pédé wọ́n láwọn òde wo kí ní ìmọ̀ pé ń da sàárì rú náà wàláì láti lọ́dọ̀ yìí fún mi láàárọ̀ ọjọ́ kan wọ́n ní da sàárì rú náà àwọn báwọn lè wò má nínú tẹ́yìn náà gbọ́ yìí láwọn àdáhùngọ́ tí ń ba ẹ̀sìn jẹ́ yìí tí ń wú ẹ̀sìn yìí tí gbogbo àwọn bàbá yìí ti ń bàjẹ́ yìí ẹ fún wa díẹ̀ bẹ́ẹ̀ kí sì ni àwọn bàbá kọ́ wa láwọn ilé ìkéwú tá a lọ ẹ̀ka tí làwọn bàbá wájú wọn bísí mi là. Bọ́lá alhamdulillah. نحمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم ليس في أشياء ولون ọba tí ó ṣe ìjókòó ilé rọrùn fún wa mo tọrọ ìjọ wasallam àti àwọn aráalé àti àwọn sàábì ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gbà fún wa títí di ọjọ́ ògbéǹde amma ba'ad gbogbo ẹ̀yin àlùmọ́ àlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tí àjọ rí ìbànújẹ́ nínú rọ̀mọ́tàn tó lọ yìí abẹ ọlọ́run wípé ọlọ́run mọ́tàlá wa fẹ́ máa irú àwọn ọ̀rọ̀ báyìí ọlọ́run mọ́tà mọ̀mọ́ẹ́bìjì ní àtọ́ ní alhaji abẹ́jì mo fẹ́ fún wa ní àwọn àpèjúwe díẹ̀ torí wípé tí a bá fẹ́ máa kà ní ẹni méjì mẹ́ta àwọn àpèjúwe àṣìṣe àti nǹkan tó lè mú èèyàn tó ṣẹlẹ̀ nínú Ramadan ọdún ó lé ní àádọ́ta ṣùgbọ́n tí a kọ̀ fún wa ní àpèjúwe mẹ́wàá péré àkọ́kọ́ àtàkọ pé kò sí ti jẹ́ tó náà ní ìta alẹ́ tàbí ti sọ́dọ̀ àgbàdì torí wípé àwọn ronú alukur'an láti ìbẹ̀rẹ̀ dópin súnà ọlọ́run lọ́lọ́run ṣàfihàn ara rẹ̀ sí kò ṣàfihàn súnà sọ́dọ̀ ànábì ajẹ́sí wípé akọ̀ ń dákọ̀ súnà ànábì láti fi máa tú ara wa jẹnu àbára mú àwọn ìdíjú tó pọ̀ wọn náà alukur'an súnà tìlá súnà tìlá èsì àkọ́kọ́ lórí eléyìí ni wípé kò síbi tí ọlọ́run ti lo súnà pẹ̀lú ìtumọ̀ ìlànà tá a máa ń kọ́ lórí tó jẹ́ pé òun la gbà lérò tá a máa ń sọ pé súnà ànábì ìyẹn ni pé ìlànà ànábì tá a gbọ́dọ̀ tẹ̀lé gbogbo tí ọlọ́run ti lò fúnra rẹ̀ nínú Al-Qur'an kò túmọ̀ ìlànà yìí tó ń túmọ̀ ìdájọ́ ọlọ́run nínú ẹ̀dá ẹ̀ kí àbálọ̀ gbogbo dictionary tó bá wà lọ́wọ́ wọn kí wọ́n fún wa ní àgbèjú ẹ̀yọ̀ kan níbi tí ọlọ́run ti fàbíkì súnlẹ̀ sí ara rẹ̀ táàbì wípé ìtumọ̀ tó ń tú ní ìdájọ́ ọlọ́run ní ìgbà tí ọlọ́run sọ wípé mẹ́lẹ̀ òun ní ìrìn àwọn mọ̀nàfíkì aṣẹ́dúró wọn ayélujára síkìtì gbogbo tí àwọn mùsùlùmí bá ti bá wọn ẹni fi ẹni ìṣèkèrè ní ìlàjẹ ìfúnbíìmù ọlọ́run bí àjọ wọn wọn bí tí ìlú kàfíìlà ọlọ́run bí mọ̀ pa wọn látọwọ́ mùsùlùmí ìrẹ́ni tí ń mẹ́ta lọ eléyìí ìdájọ́ ọlọ́run الذين خلوا من قبل tó ti lọ lára àwọn tí ó ti síwájú túnbọ̀ yìí kéèké ìlànà tí àwọn akọ́ṣe ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní kíníyẹ ìdájọ́ ọlọ́run ọba nítorí ìdájọ́ tí wọ́n lọ́wọ́ ní wọ́n lọ́wọ́ kọ́ tọ́lọ̀ fún mi lẹ́bí ìnà kápárú làwọn lẹ́wọ̀n àdúrà tí àwọn tó jẹ́ kékeré tí wọ́n bá fẹ́ láwọn ó bá yín jà wọ́n padà sá fún yín náà ni tí bẹ̀rẹ̀ àyẹ̀dùdú rẹ̀ wà ní yẹ́wò wọ́lá àlàsọ̀rọ̀ wọn ò sì ní rí olùrànlọ́wọ́ ọlọ́run á ní tó nàtà lọ eléyìí ìdájọ́ ọlọ́run bọ́lá ti fẹ́ kó rí rẹ̀ tó nípa báyìí gbogbo ibi tí ọlọ́run ti tàbí ti súnnà tí ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ ní ìdájọ́ kí àáfàá lọ́wọ́ tí àti ó wà wájú mi òun alimọ́jámù lọ́sìn èyí tó jẹ́ dictionary ti àwọn àjọ tó gbajù fún èdè lárúbáwá tó wà nílẹ̀ egypt tí wọ́n gbé wá tí a wo alimọ́jámù lọ́sìn ó ní gbogbo ibi tí súnnà tábàjì tàbí tẹ̀ ìtumọ̀ ìdájọ́ òun náà ni yóò máa tú ìdáhùn ẹlẹ́kẹ̀ẹ́jì ni wípé tábàjọ́ òun náà ọlọ́run sọ pé àmẹ́jì sọ́run láàrin ọ̀sánlá ó ní ìlànà káwọn tí ó ti yóò sọ ọlọ́run ní kúl háàbí ìsẹ̀bìlì ìwà àmẹ́jì sọ wípé ojú ọ̀nà mi ni tó bá yá sí pé kò nílànà tọ́lọ́run sọ pé kó sọ wípé ojú ọ̀nà mi ni léyìí àpèjúwe ẹlẹ́kejì nínú àwọn àṣìṣe àti àwọn ọ̀rọ̀ tó lè sọyàn nù èyí tó tẹ̀lẹ̀ látẹnu àwọn alájẹ àbíbù ní agbègbè òun náà ni wípé à ń ṣe àdísù kan ní àdísù àbúṣe àìdìl kóbìnrin rọ́bì àdùn nínú àdìsí yìí ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tí máa ń kírun lọ́wọ́ tó sì gbé nǹkan síwájú ẹ̀ ẹnìkan wá fẹ́ gba iwájú mi tó gbé nǹkan sí láti fi díra rẹ̀ kó sọwọ́ ti ẹni náà tẹ́ni náà ò bá gbọ́ba wí kó tún tì í lẹ́ẹ̀kejì sí nígbà tí àwọn aláṣẹ oṣù wọn ní fálíyù kan ọtí ìhù kó pa nìyí wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ló sì rí bàtọ́ fi já sí wípé gbogbo mọ́síláṣí alùsùn náà wọ́n máa ń tọ́jú ìdà àti àdá síbẹ̀ láti lè fi implementi àdíṣì yìí ìdáhùn lórí eléyìí mẹ́rin ìdáhùn àkọ́kọ́ ni wípé pàkọ̀ tíliù tó wá láti di kìtàl káwọn onú àdùkùnrán gbogbo tí ọlọ́run ti lò tó túmọ̀ sí fáyàn káwọn onú àdùkùnrán káwọn onú gbogbo dictionary lágbára káwọn pé kí ló tú kìtàl sí ẹjẹ́ ká gbé láti di alukur'an ayà kọ̀ kápọ̀ mọ́ ayà ẹ̀ọ̀ká wá ọlọ́run ní wà ń kọ ìfàtà ní mẹ́rin mọ́kùnrin ní sátánù tí mùsùlùmí méjì bá ń bára wọn jà fa asùlù ubẹ̀ ìlà umar ẹ̀ ṣàtúnṣe láàrin wọn fa ń bá bá ti ìṣìdá umar ara ìkùkùrọ̀ ṣùgbọ́n tó bá yẹ sí ẹnì kan ló tayọ àlà lórí ẹlẹ́ẹ̀kejì fàkọ́ọ̀tì lù lẹ́sì ìtẹ́gùjì ẹ̀dá wọn bá ẹni tó tayọ àlà ẹ̀dá wọn bá jà hátà àtẹ̀fí á ìlà amìrìlà títí tí ó fi padà tí ó fi gbọ́ ìbáwí tó wọ́n yẹ́ pé ẹ pa ni pé ó gbọ́ bàbí lẹ́yìn ìgbàjẹ́ ti pátá eléyìí ẹ̀nà àrùn ó dákára wọn náà dictionary mo fẹ́ràn dictionary púpọ̀ torí ìfi tó pọ̀ òun ni dictionary tó rọrùn jù láti rí alimọ́rújámùlù àfi àjọ tó sì ga jù fún èdè rábáwá mẹ́jìmá olùrógẹ́tìlá àrùbíyà nílẹ̀ Egypt àwọn ni wọ́n ṣe òun ló rọrùn jù láti tètè sáàṣì àwọn tẹ́límọ̀ tí èyàn bá ń wá tí a bá gbogbo dictionary yìí àfá àtọ́ wípé àwọn tí wọ́n kó dictionary yìí jọ wọ́n ní gbogbo tó máa ti lo kọ́ọ̀tàlà ìtumọ̀ mẹ́ta ní òmà ní ìtumọ̀ àkọ́kọ́ haraba ọjà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì láàánà yóò máa túmọ̀ pé èèyàn ṣépè fún yà gẹ́gẹ́ bọ́lá sọ pé kọ̀ọ̀tàlà òmùlọ́ọ̀hún ánà ìfàkùn wọ́n wá mú wọ́n bẹ̀ gẹ̀gẹ̀dẹ́ tọ́jú pé kèèṣe tí wọ́n fi kíhù wọ́n wá ní ìtumọ̀ tí kọ́sàrà mọ́ tún ní dáàfà ẹ̀rí rẹ̀ wọ́n wá kó tàbí ìfì àbúta ìlú wípé lànẹ́lì sọ pé fálíyù kọ̀ sí ìlú pé ìtumọ̀ ẹni pé kó fọwọ́ tì í kó mẹ́jẹ kó ráyé ọjà tó kí àfàdà òní kíra wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní wípé àfàkùn bẹ́ẹ̀ nílé ayé ẹni tó kọ síra sáà tún síra rẹ̀ àmì ìmáàmù Bukhari rahmatullah alayhi yóò fún ọ̀rọ̀ ní àkọlé yóò kọ́kọ́ mú àkọlé wá tó bá mú àkọlé wá yóò tẹ̀tẹ̀ wá mú tó gbàgbé rò wá kí ni àkọlé tí ìmáàmù Bukhari fún àdìsí yìí ìmáàmù Bukhari ní báàbù ojúkọ̀nà kan ní yẹ̀rù tòlù mùsọ̀lì ẹni tí máa ń kírun yóò dá padà màmárọ̀ bẹ́ẹ̀ náà yàdé ẹni tó bá fẹ́ kọjá wájú ẹ̀ ẹni tó fẹ́ sọ̀rọ̀ ó san tó ń gbàlérò a sì di máa lọ́wọ́ torí pé kó sàlẹ̀ fi túìtì ìbánilókọjẹ́ táwà fẹ́ lẹ́yìn náà ẹni tó gba àdíṣì yíwá náà sọ ábí àtẹ́bì àbúfẹ́ ìdìrì kojúrú kí làgbọ́ yẹ nínú àdíṣì wà nínú Bukhari bákan náà ni ní ìgbà tí àfáàwà àbúfẹ́ ìdìrì kojúrú tí ń kírun ní ọjọ́ júmọ́ ẹnìkan fẹ́ gbáwájú ẹ̀ kọjá ó ti orígàn ẹni ń tún lagídí ó kọ́ tí dáadáa ni bẹ́ẹ̀ni Marwan wa ké sí sọ́ọ́dà ànábì tí wọ́n pè ní Abu Sa'id al-Khudri radiyallahu anhu kí ló tó fi pé bẹ́ẹ̀ àdìsí yìí náà ló kó sí lọ́jọ́ náà ó sì kàdé bí pàkọ́ tìlíwù ànábì ní tí ò bá gbọ́ káàkiri bíi ṣé ẹni tó gbà àdìsí yìí wá tó fa ẹni náà lọ́jọ́ náà ni kò bá ìdáwọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ní pé fífọwọ́ sí ẹni tó bá fẹ́ kọjá níwájú èèyàn jẹ́nà kìí sọ̀rọ̀ ẹ̀yàn alìmọ́mù Nawawi rahmatullahi alayhi ó ti ẹ̀gbà wá ìfẹ́nukò gbogbo àwọn àfà lórí wípé kó fọwọ́ sí kò fi ń sí ọ̀rọ̀ ẹ̀yàn bó fẹ̀ já sí wípé àwọn àfà yìí sọ wípé rárá àwọn sọ̀rọ̀ ìrìnjà àwọn sọ wípé ọ̀rọ̀ ẹ̀yàn kó sì sábà lè mọ̀ wípé kèé ṣe wípé ìdájọ́ tó já sí pé ọ̀rọ̀ ìyàbó gbọ́dọ̀ sí náà ni ẹlẹ́kẹ̀ẹ́rin ni wípé ẹni tó lè fọwọ́ sí ìyàn lẹ́nu tó bá sì nǹkan ẹ̀rí rẹ̀ ó wà nínú àdíjì tẹ́sà àkàtán wípé àmìlì sọ wípé mọ̀nsọ́là ẹni tí máa ń tí ìrún lọ́wọ́ ó sì fi nǹkan tí iwájú rẹ̀ ó kú tí ò bá fi nǹkan iwájú rẹ̀ kò láǹfààní àti lo irú ìlànà yìí ẹjẹ́ fún wa ní àtúntò ẹlẹ́kẹta nínú àwọn ọ̀rọ̀ tó lè sọ àlùmọ́nù tí ó jáde lẹ́nu àwọn aláàjìwa àgbègbè òun náà ni àdìsọ Aisha tó já sí gbogbo àwọn ọmọ kéékèèké ta tó bàbá àgbọ̀dọ̀ fi àdíìsì náà àgbọ̀dọ̀ fi tú fún gbogbo àwọn tí àlàǹfààní àti lọ́lẹ̀ kí ó káwà náà lọ wá translated version sọ̀rí Bukhari àdíìsì yíwà ní adi 302 ẹwú àdíìsì náà ìyàwó Aisha radiyallahu anha àhùnlógún àdíìsì náà wá ó ní kánẹt ìṣìdáàna ẹnì kọ̀ọ̀kan wọn náà yàwó ànẹ́bì ìdá kánẹt àìdọ́ tí bá ń fi àìdọ̀ lọ́wọ́ fàárádà àfúrùlá ìtọ̀lọ́ àlùsálám àyùbá sí à tí ànẹ́bì bá fẹ́ fi ara tó bá fẹ́ bá ṣeré kálọ gbogbo títí náà ìkan láàrin mọ̀bá kára ìtumọ̀ méjì lóní lóòótọ́ ń túmọ̀ kí a bá yàn lòpọ̀ ó sì ń túmọ̀ kí a fi ara kan ara torí láti ara bàṣà átù ló ti wá àbára ara bá ṣàrà ó fara kan ara èyí tó wá tún bẹ́ẹ̀ ní mọ̀sàlàyé fún wọn tó bá yá àbára ni àmàrà à mìíràn àìsàn pé ànẹ́bí ó pa ẹni náà láfẹ́ pé kó lọ ẹ̀rọ ìró nígbà àfọ́ òṣù ẹ̀ ní ń dúró làfà tuntun àfáà ní ànẹ́bí ó pa láti kó lọ fọ ìdínú ẹwà wípé yóò mọ̀ ọjọ́ olùgbẹ́sẹ̀ tẹ́bìlì tó wọ́n láti ní ìzà ìró kẹ́ẹ̀kì tàbí gínìyàn tàbí bá ń tẹ́ òun ní túnmọ̀ ìzà ó pọ̀ gbọdọ̀ tó wájú nù ìta àlàní ìtàdà oró ìró lẹ́yìn náà ẹni téèyàn bá fẹ́ súnmọ́ téèyàn sọ wípé kóró ìró ni àdéhùn sọ wípé kó ìró ẹ̀wá wo nígbà tí àfáwa ka àdìsí yìí tán àfáwa sọ wípé àdìsí yìí ó ti tako àyà Quran tó sọ wípé tí obìnrin bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ a kò gbọdọ̀ fún mọ́ pé Bukhari wá gbà wá pé ànẹ́bì ló kọ́kọ́ tako ọ̀rọ̀ náà èsì lórí eléyìí méjì náà ni èsì àkọ́kọ́ ni wípé mubashara kí àfà lọ wo àfà kan òfin bẹ́ẹ̀ nílé ajé níbi àdìsí yóò wípé àlẹ́bí súnmọ́ wọn ni rárá ó fi ara gbóra pẹ̀lú wọn ni ó bá wọn ṣeré ni ó dà ní tẹ́ǹtì fi mọ̀ bẹ́ẹ̀ ni òun ni wípé ó sọ pé àìsàn tẹ̀lé àìsàn sọ pé àlẹ́bí ò sọ wípé káró yìí ẹni tí àbá fẹ́ súnmọ́ ìyó ni kó tú ìró ni àà nígbà tó kó ró ìró lẹ́yìn náà ìparí àdìsí wọn àbó òbákà ìparí àdìsí wọn ti tó àti ìlú gbẹ ẹni tó gbọ́rọ̀ wá wá sọ pé wà á ti kò ta nínú yín

òun náà ni àdíjì tó wà nínú 267 nínú sọ̀rí buhari ìyàwó Aisha ní wa. wọ́n ní àmẹ́bí sallallahu alaihi wasallam Aisha sọ wípé kóntù òfòyìbò Rasulullahi sallallahu alaihi wasallam fàyàfúnfù ala nisa'ihi ó ní èmi ni mo máa ń pínpẹ̀ tí ó mú àbá sọ wípé èèyàn lè ka sọ ìbùkárí kó fojú rẹ wà lẹ́bì pèsè èèyàn rẹ lẹni tí ń ṣe bí ẹsìn tó yẹ pé ń gun obìnrin lẹ́ẹ̀mẹ́ẹ̀tán ní àlẹ́bí tọ́lá ń ròyìn wípé yá àyíwá mọ̀sẹ́lẹ̀ kúmi lẹ́yìnlá ìlà kọ̀ọ̀lìlà àlẹ́bí tọ́lá ń kò gbọdọ̀ sùn lórí pé kó tàmọ̀ yẹn lẹ́sìn àmì lẹ́wà fi ìmọ̀ bá obìnrin lò pọ̀ lẹ́bí rẹ̀ bó ṣe rí nìyẹn tí àwọn ń fi làákà yóò máa bí irú ìtumọ̀ báyìí náà èsì mẹ́rin ló wà nínú ilé àkọ́kọ́ òun ni wípé tí ṣe bẹ́ẹ̀ bá nẹ́bí ṣe bẹ́ẹ̀ kò tako ayé àfọmọ ìyáná fílà torí pé nígbẹ̀yìn súrà sí àfáàkà ọlọ́run padà sọ wípé fátíà ú máa tàyà sárọ́ nínú Al-Qur'an àríma allah tó ojúhù fàtàmà àlékún ọlọ́run ló ti mọ̀ wípé kò lè rọrùn kí ìbẹ́gbẹ́kẹ́ máa ti gbogbo òun yẹn lábílà èmi ọlọ́run ti ṣàforíjì fún yín fàtí haú máa tàyà sọ̀rọ̀ ní ẹ̀lùkùrán ẹ máa yan ìwọ̀nba tẹ́ ẹ bá lè yàn nínú lábílà kùrán ti bí ìdì máa nàgí nìyẹn ìrún gẹ́gẹ́ bí ọlọ́run ọ̀rọ̀ ìsọ́kùnrin wà látẹ́jú á bí sọ̀lá àtìkà áì wà látẹ́jú á bí kìrọ̀ àtìkà máàmà gbóhùn sókè pẹ̀lú tó bá ń kà níbi àdúrà ní ibi ìrù tó èsì eléyìí ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé irú wà yìí ó wà nínú àwọn ìsàlẹ́sà èyí tí ọlọ́run fún ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó já sí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ìròrí àwọn mustashirikun tí ò sì kó bá yóò mọ̀ wípé ó gbajúmọ̀ wípé ànẹ́bí sallallahu alaihi wasallam ó níyàwó ju mẹ́rin lọ ọlọ́run sì yọ̀ǹda fún pé fàálì sọ̀tàn láká min dunil mu'minin ìwọ nìkan láti eléyìí ní ẹ̀tọ́ fún tàbá wò ó nínú àdíjì tí kọ̀ọ̀tà àdàgbà wa ó ní lọ́jọ́ táwọn náà gbọ́ ọ̀rọ̀ yìí àwọn wọn sọ pé àwọn àpáàlẹ̀ yòókù ikú bóòlù àmẹ́jì ṣe ń ṣe tí ó lè nímọ̀ ìgbàmọ̀ bẹ́ẹ̀ wọ́n ní anẹ́bí dáhùn wípé kúnnà nà tàhádàtù ànáhùn ní òfíà fún wọ̀tà kàlàfé kódà ní sáà máa ń sọ láàrin ara wa ni wípé agbọ́n pé agbára téèyàn ti lè súnmọ́ obìnrin ọgbọ̀n lẹ́ẹ̀kan náà ọlọ́run fún anẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí wà nínú àwọn kùsùsìyàn àwọn nǹkan ẹ̀sán téèyàn lè kọ́ta anẹ́bí bẹ́ẹ̀ tó yá sí ọlọ́run ọba ló fi bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti tún pọ̀ ń bẹ́ẹ̀ ó dẹ̀ ẹja wá síbi ẹlẹ́kàrún àti ìsúrépìn ẹ̀rí wípé nínú tó burú jù tó ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí ní ọdún yìí òun ni wípé kí èèyàn pa irú irọ́ tó báyìí máa ẹni kí èsè mùsùlùmí lásán àáfà ńlá nínú Islam àáfà ńlá nínú súnà nẹ́bà Muhammad sallallahu al-Imamul Bukhari àáfà wa sọ wípé nínú Bukhari wa ó wà lọ́dún àwọn tí wọ́n ní ìrètí yìí wípé kí èèyàn kí obìnrin mọ́lẹ̀ ní tipátipá kó sì bá a lò pọ̀ ẹ wà á rẹ̀rìn púpọ̀ ẹ máa sí àfáà lò gbogbo àti ní English translation bùkárí lọ́wọ́ káwọn náà lọ wò fúnra wa so that a lè rí àwa tá a kéwú àwọn àlìsọ́kọ́lá aláǹfààní àti rí five thousand two hundred and fifty five àfáà sọ wípé sọ̀rọ̀ tí wọ́n ń pè ní ó gbà àdìsí wọ́n pé lọ́jọ́ kan àwọn jáde pẹ̀lú ànábì bábà tó ń wínú àwọn wá débi a ìfẹ́ yìí ó láwọn débi ògiri méjì àkọ́kọ́ kò sí jẹ́ ògiri ń bẹ̀yẹn a ètò bùtánù ìtumọ̀ ń bẹ̀yẹn ọgbà ilé tó ní fẹ́ǹsì inú ọgbà awọ ilé tó ní sọ ní ètò ògiri bóòlù máa ń dúró ògiri táwọn wá wọlé ànábì

tí ń tọ́ ọmọ fún òun náà tè lè àjìlá fẹ́ ṣe rẹ̀ fún wọn máa mú wọlé àfáwà sọ wípé ẹ́ ní ti sílẹ̀ ti já kò bá tó àjíjì má ibi sílẹ̀ ti já sílẹ̀ rẹ̀ pé ó tẹ̀lẹ̀ ìdáhùn lórí eléyìí ìdáhùn mẹ́ta ni ìdáhùn àkọ́kọ́ ni wípé obìnrin ọjọ́ náà sáà pè níjà òníyà bóòlù ti jẹ́ sáà nẹ́bí sọ̀rọ̀ bá ti lè sàtọ̀ nígbàgbọ́n pé látọ̀dọ̀ mọ́mù Bukhari ló ẹgbọ́dọ̀ sàdí tó wà ń wájú àdíjì yẹn àdìsí tó wọ́n wájú àdìsí yẹn sọ wípé wọ́n bèèrè lọ́wọ́ àìsà wípé ta ni ìyàwó ànábì tó dájú pé lọ́jọ́ tí ànábì fẹ́ fún ma forty four times ó wá ìsọ́ pẹ̀lú ọlọ́run wípé ànábì ò wò ó mọ́ ànábì náà fi yọ̀ǹda rẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ àìsà àìsà ní bẹ́ẹ̀ ibùdókù germany tí ń ṣe obìnrin tí àfáà sọ wípé rẹ́bì ìṣẹ̀lẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tí arábìnrin yóò kò gbà fún ànábì kó súnmọ́ ẹ̀kọ́ kí ànábì wí ànẹ́bí wá pé sàábà tó lóun ṣe lánàbí jáde ànẹ́bí níjà ábà ṣe ìrẹ́ àbú ṣe kúkú ara ọ̀sìn kì í jáde yìí bá ń dá apá ọ̀sìn kí yàrá méjì fún súnlẹ̀ kan nìyẹn o tí èèyàn bá fẹ́ kọ obìnrin wọ́n ṣe kíkẹ́ ní mútà èèyàn wà á dá apọ àti kí wọ́n àwọn nǹkan tí òní ti máa gbàgbé èèyàn wípé mo ti ní nǹkan ṣe pẹ̀lú ọkùnrin yìí èèyàn wà á fún un ìgbà tó ti lóhùn sí máa àbúrò pé wọlé bá ń kó aṣọ méjì tuntun bá ń kó fún un wà àyíkí áàdì áàdì á máa bá mú lọ sọ́dọ̀ bàbá rẹ̀ ẹni tá a fẹ́ rẹ́pù àwọn àárín rẹ́pù àwọn ni ẹ̀mú lọ sọ́dọ̀ bàbá rẹ̀ pé àárín ní máa fẹ́ ṣe fún un fẹ́ báwọn àti fún lẹ́kùn ẹ rí pé àbá kan tún nǹkan tí ó mú wọn ni ẹlẹ́kẹ̀ẹ́fà eléyìí náà ṣe pàtàkì àti ìdí wípé àbúrò rẹ̀ yẹn àwọn òun ló gba àdíìsì wá wípé gbogbo ajá ẹ máa pa wọ́n àtàwọn ní bàbá ológbò ó fẹ́ràn olóńgbò mútù ni ò fẹ́ràn ó fẹ́ràn mútù ajá ni ò fẹ́ràn sàájà lẹ́gbẹ̀rẹ̀ ni wọ́n bá wúláhùn subhanallah èsì lórí ilé àkọ́kọ́ òun ni wípé àbúrò rẹ̀ àkọlógbà àdíìsì ẹ máa pa gbogbo ajá wa abdullahi bin umar radiyallahu anhu gbogbo alẹ́ ìlà òun nínú sọ̀rọ̀ yìí bukhari adi 3000 three hundred and twenty three ó wà ní mùsùlùmù náà àti one thousand five seventy abdullahi bin umar ló gbà wá ẹlẹ́ẹ̀kejì àbá àtọ́ wípé ajá tí ọlọ́run ròyìn dáadáa nínú kùránì pé tá a bá fẹ́ ṣe ọdẹ ká máa bí ká máa bí sọdẹ òun lẹ́wọ́ ní ká máa pa káàkiri ẹlọ́bìnrin lọ́wọ́ mọ́mù muslim tó gba àdìsí wa kí ló ti bà wá bàrẹ̀ nígbà tí mọ́mù muslim ó gba àdìsí wa ó wá ní báàbù ojú kọ́lẹ̀kẹ́ ní al'amúrì ìkọ́pìlì filam afẹ́ sàlàyé ìdájọ́ ká máa fa ajá wà bàyá ní lẹ́fẹ̀ẹ́ yìí àti láti sàlàyé wípé ìdájọ́ èmi ti wá tó ti sọ pé a lè pa wọ́n mọ́ ó lè tẹ̀wájú àdìsí wa ẹlẹ́kẹ̀ẹ́ta ní pé ẹni tó wá gba àdìsí wípé ẹ̀lì sí ajá tó bá yájú wípé ẹ máa fi sọdẹ ẹ máa fi tọ́ oko ẹ sì máa fi tọ́ ẹranko wá àbúrò rẹ̀ yìí ẹ̀gbọ́n níbi ìsọkúsọ èyí tó ń jáde lẹ́nu àwọn ọ̀tá ẹ̀sìn àti àwọn ọ̀tá tó ní àlẹ́bí sọ̀rọ̀ máa wà ní wọ̀sánà ẹlẹ́kẹ̀ẹ́kẹ́ àtàkùsọ wípé nínú àbúrúdó àti ìsọ̀rí bukari yìí wípé ó dá ọ̀rọ̀ àlùwàlá rúkò jámàlù aláfẹ́ nídìí kan ó lẹ́mẹ́ríkà lọ́lálẹ̀ kan níbi kan olóògbé sọ̀rọ̀ lọ́lẹ̀ méjì níbi kan olóògbé sọ̀rọ̀ lá ní ẹ̀mẹ́ta èwo láàmú ń bẹ̀ àà èwo láàmú ń bẹ̀ bò gbogbo ẹni tó bẹ̀bẹ̀ wọ ni kí olóògbé náà ló mà wípé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ alẹ́ lẹ́yọ̀ kan ànábì ṣe lànà aláyẹ fi wọlé ní ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ bá ṣe méjì ó wọlé bẹ́ẹ̀ bá ṣe mẹ́ta ó wọlé kó tàbí kárí ààyè tá à ń fi omi wẹ̀ ni ìyẹn èyí tàtàtà ó túbọ̀ pé gbogbo ẹ̀ lànà

tó bá yá fún pé àdìsí nìkan la sàfihàn kọ̀tálà sí wọlé a ti pé kùránì ìwé ọlọ́run àwọn àwọn náà àwọn akó ogun kọ̀tálà jáde nígbà àrètí kọ̀tálà yóò bá wọn kọjá lórí àwọn lè sọ̀rọ̀ ọlọ́run nígbàtí àbú òdúrù sọ dínà ó ní àlẹ́yìn sọ wípé ọlọ́run ní kí ọlọ́run kàmí láti kí ní máa ka gbogbo èèyàn títí tí wọ́n fi gba ọlọ́run bá gbọ́ ó máa máa tún bẹ́ẹ̀ tó dà tí wọ́n fi lè tréèdì ìfẹ́ǹtẹ̀ wípé àbájọ táwọn onírun gbọ̀n àtàwọn tí ń fọ tòkòtò sókè tí wọ́n fi ń ka gbogbo èèyàn káàkiri ní sábà fẹ́ tréèdì yẹn èsì lórí eléyìí pé ẹja wọ náà lùkùrán ẹja sí ẹ̀rìn

hátà látàkùnà fìtìnà tí ò sí tí wàhálà lórí ilẹ̀ ó yẹ kí obìnrin ọlọ́run ní iná lọ́ha yòókù lẹ́bínà yòókọ́ tìlúnà fi ń sẹ̀bí ní ìsọ̀fà ọlọ́run ní mo fẹ́ràn àwọn tí ń jà tó dọ̀nà ọlọ́run káàtù gbogbo kọ́ọ̀tàlà yìí náà àti ìrìnà alùpùpù ó náà alùpùpù àdìjọ́ sí àwọn akẹ́kọ̀ọ́ bàjẹ́ lọ́dọ̀ àwọn tí wọn ò gbà fọ́lọ́run kí láti ṣe sórí ilé ìlànà ìdáhùn ẹlẹ́kẹ̀ẹ́jì ni wípé tí ìkẹ́kẹ́ bá rí àlójú nínú Islam áyà kan ó kú bó ti ẹkọ́ kú ó wọ́n fẹ́ dàbí ìdá wípé tèbó ti takọ ayè mi láì tẹ̀ áàfìdì kò sí ìmúni ní tipátipá nínú ẹ̀sìn afa anta tukiri wọn náà hata yakuru muminin tí wọn anabi ó jẹ àwọn yẹn pátí wọn fi jẹ olùgbàdo òdodo ni lásà alẹ́ ìdí mùsọ̀ ìpè ìwọ anabi àdínkù jẹ àwọn yẹn nípa gbogbo àwọn àyà yẹn tí àwọn àbá ń kó ti wípé ó ti takò àwọn àdìsí tó ń sọ̀rọ̀ kábàkẹ́bẹ̀rí jà nínú àdìkòhán kábà wọn jà náà wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n lálàyé nínú èyí ń súnmọ́ àwọn àbá ọ̀tún náà wọ́n sọ pé ah mo mọ̀ pé islam ẹ̀sìn alálàáfíà ni ṣùgbọ́n mo ka áyà kan áyà yẹn wọ́n fẹ́ dàbí ìwọ̀n pé islam yìí tẹ̀sán lálàáfíà bóòlù ti jẹ́ wọ́n wá sàlàyé fún yàn pé ẹ̀sẹ̀ lálàáfíà náà ní báyìí lè lè ti jẹ́ ìwé ìlàlàyé tá a fẹ́ ṣe yìí gbogbo mi tí kùránì ti sọ̀rọ̀ ẹ máa pa wọn èyí ń bèèrè wípé àwọn àwo ni wọ́n ní kí á pa ó báyà méjì tí wọ́n ń jà tí ẹ tó bá débi kó bèèrè wípé kí ló tí wọ́n fi ń jà kèé ṣe fún wọn ló sáré sí jọ ìpájì ẹlẹ́ tọ́lọ́wọ́ ilé ìtòhán gbogbo àwọn tá a pa ọlọ́run sàlàyé wọn o nínú tí wọ́n tó bá kọ́ ọlọ́run ni wà kọ́ tìlú fi tẹ̀bílì láì àlẹ́bínà ìkọ́ tìlú lẹ́kùn ẹ bá àwọn tí wọ́n ń bá yín jà ẹ bá wọn jà ayé àkọ́kọ́ nù níbo mi ọlọ́run sọ pé aláàtúkọ́ tìlú rẹ̀ káwọn lákàtù àìmánà òun ẹ ṣe ní bájà àwọn tó jẹ́ sí wípé ìbúra wọn wọn ò pé wàhálù bí èkè ọjọ́ rọ̀tún wọ́n sì ní láì àbáwọn olùyà nínú ìlú tí wọ́n bí sí tó yẹ kó ti máa jọ́ ẹ̀dàkùn tó yẹ lọ́wọ́ bá ẹni tí ń lépa ẹ̀mí èèyàn téèyàn bá rí ayé àtàdé tó ní kéèyàn lépa ẹ̀mí tẹ̀lé téèyàn mọ̀ pé ẹ̀tọ́ yẹn ni pé ilé fi ọ́lẹ̀ kó pa mí kó tó pa mí èmi lówó èmi náà ó dìde fúnra mi níbo mi ọlọ́run wà máa dàkùn láti kọ́ ti múra fi tẹ̀lé ìlà kí ló dé tẹ́ ẹ̀ máa jà tó jọ̀nà lọ wà ní mùsùlùmí àfihàn mi náà rìn jáde wà nìta kí ló dé tẹ́ ẹ̀ máa jà nítorí àwọn tí wọ́n lẹ nínú ọkùnrin àtóbìnrin àtàwọn kéékèèké àwọn tó jẹ́ tó yẹ̀kùlú rẹ̀ rọ̀bánà àkùrìjìnà mìíràn ábí ìkọrìyàtí àbọ́ọ̀lì àdùà irú àwọn àjàmbá tó wà nínú Islam kò sí mẹ́ẹ̀sì tí ò sí lọ́dọ̀ àwọn Christianity wọ́n ní just war wọ́n ní just war ó sì ní mọ́jẹ̀mú lóòpàdé ọjọ́ wípé kò sá nàbí tí ò jagun ànábì musa jagun ó wà ní báìbù ànábì isa jagun ó wà ní báìbù dáwọ́dà jagun ó wà ní báìbù sulemana jagun ó wà ní báìbù ànábì tí wá jagun tí wá di nǹkan ọ̀bánilókọjẹ́ kò tẹ́sẹ̀ tàbá wò náà àwà rí wípé ajá sí wípé bájà bájà àwọn òwú lábájà ló yẹ ká fi kíni yẹn òun ló ká máa béèrè ẹlẹ́kẹ̀ẹ́sán àfáà sọ wípé ìmáàmù Bukhari nínú aburú tó wà nínú kíra rẹ̀ ni wípé ó pe ìran ní mẹ́rin gbogbo jama ẹ̀yìn náà bá wa fi ti gbọ́ àdéhùn náà Malik ibn ẹ̀yìn di and sixty three nínú anna wàkọ́dí òkè ìmọ̀tì sọ́lá wọ́n ti fi tìkámà yìí rùn yùtọ́jì ràkà àtẹ́yìn òun ń dá sí rákà méjì lẹ́yìn ìyẹn àti àwọn jí lọ́wọ́ bà fàlámà ń sọ̀rọ̀ fàrùkúrùlà nígbà tí àlẹ́bí sálámà láàtàbí iná àwọn èèyàn ń kó pé á bóòlù ọ̀pọ̀tọ̀pù ìgbẹ́jẹ́ à ń kí òun náà tún ti kíní wàkọ́dà láàrùn òṣùrùlà ìwàsálà àlẹ́bí wa a àtúbúhá àbáán ọkùnrin yìí tí àbúbá ti ju mẹ́rin lọ́wọ́ rẹ ni ìmọ̀mù question mark yẹn ní dájú wípé dáhùn pé ó ti di mẹ́rin lọ́dọ̀ rẹ ni nígbà táwọn oṣù ẹgbẹ́bọ̀ ló dé ó ní péwò ọ̀fẹ́ àtúntà mẹ́rin pé ní àbá ṣe àlàyé èèyàn láǹfààní àti bẹ́ẹ̀ láti fún àárín ìyànjú pẹ̀lú ẹ̀ bóòlù tó bá yẹ tó ẹni tí ò fi máa bóòlù ó ti yanjú ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó lé ní àbá sọ gbogbo àbá ayé àwọn tí wọ́n ti síwájú wa àwọn tó wọ́n lẹ́yìn wa wọ́n ní sọ̀rí olùbùkárí àfáàkù kìtàbí bàdà kìtàbìlà sọ̀rí bùkárí síra tó lálàáfíà jù lẹ́yìn alùbùkán nígbà tá a sọ òwú àbá ní àkùbàkù kìtàbí bàdà kìtàbìlà síra tó dọ̀tí jù lẹ́yìn síra ọlọ́run nínú òfin bẹ́tẹ́lá ń sọ lágbára

ẹ̀rọ mi olú bí ọ̀yí òtúrù mazari ẹ̀rọ bí ọ̀yí òtúrù mazari wà fíkẹ́ wà tẹ̀sírì àbá bàbá tí wà náà mùsùlùm bẹ̀ wípé wà á jìmọ̀ al-muslimun ala sihhatil Bukhari wa Muslim gbogbo àbá mùsùlùmí wọ́n gbà wípé Bukhari àti Muslim wọ́n láfíà jù kò sí wàhálà lórí ọ̀rọ̀ yìí àwọn àfáà ni wọ́n ní wọ́n tẹnu kò ẹni tí èyí àfáà ò sí nínú wọn ṣé wàhálà múnà àfáà ló wọ́n láwọn náà tẹ́ bá lọ wọ́n tààrí kú dáwà ilẹ̀ láìpẹ́ ìlànà àǹtí wà wọ́n béèrè lọ́wọ́ bàbá wa jẹ́ bàbá sọ wípé nínú àwọn tí àwọn olóyè kí ẹni tí máa ń tẹ̀bù sójú ọ̀nà lọ́wọ́ kà wọ́n ní àwọn àlẹ́ ayùlẹ́ bí máa kútùbà àhàdì àwọn fẹ́ kó dún nímọ̀ àwọn tí a àdíṣì kàtọ̀ ìdìl Bukhari wà Muslim gẹ́rì sọ Bukhari wà Muslim wọ́n ní fa iná umá mẹ́sìbá ìzọ̀lá méjèèjì àtùpà ni wọ́n jẹ́ fún òkùnkùn ajẹ́fẹ́ ní tí èka Bukhari tí èka Muslim inú òkùnkùn ló wà kò lè rí ìrọ́lẹ̀ àádá alhamdulillah rabbil alamin ẹ̀dàkùn ẹ̀dàkùn aṣọ fún apẹ́ kàtígórí a làwà yìí o àti ìdé kàtígórí b o àti ìdé kàtígórí b bọ́lá kàtígórí a kè sí ìparí lágbára ọlọ́run aago sáàmọ̀ gẹ́gẹ́ láàdìdè ṣá àlá ní kàtígórí a yìí la tún fẹ́ lọ ẹ̀rọ ọ̀pá mọ́ lọ sí kàtígórí

láàrin ìgbà tí àlọ́ náà ni àwọn ṣéèkì wa wọ̀dí láti dòkítọ́ zeko láì ṣáàfì àyọ̀fẹ́ olóhùn orin ẹjẹ́ jẹ́ mọ́ ọmọ yìí ni ọjọ́ mímọ̀ lọ́jọ́ òní ọlọ́kùnrin àdúgbò fún gbogbo jàmá láàrin ìgbà náà ni àwọn ọba náà tún wá wá síbi ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tó tún ká àwọn ọba

ní náà ẹ̀kùn a lónìí wa àwọn wọ́n láwọn ló ti bẹ́ẹ̀ kókò wọ́n ní wọ́n pé àwọn náà ni àwọn bàbá wa tí wọ́n jẹ́ gm fún nta àwọn alájíwá Ibrahim Abdulmajid ẹ̀dàkùnjẹ́bá àwọn faramálé Ìlọrin ni alájùwà Ibrahim Adimadi fún ẹjẹ́ gm nk ní Ìlọrin bí ọlọ́pàá dúpẹ́ fún wọn yàmá ah, nísìnyí àárọ̀ sí kàdìgórí bí láàrin ìgbà tá a bá lọ sí kàdìgórí bí a fẹ́ kí àwọn ọ̀dọ́ àfáà fún sẹ́mínà wọ́n ti sọ pé wájú àbàbá o ọlọ́pàá àwọn àbálẹ̀ lálùbáríkà ẹ̀ta mi àbálẹ̀ lálùbáríkà lẹ́sẹ̀ kájúlórí bí ni àwọn àfá àwọn àgbà àwọn àfá àti ti wa ìmẹ́lẹ̀mẹ́wí o ibi láìní àwọn àfá àti wa tẹ́lójágbà náà àwọn àfá wa ọ̀dọ́ tí wọ́n lágbọ́ nìsìn àwọn kéwúkẹ́ ẹ̀kọ́ wa kọ́mọ̀dìpá fún mi nǹkan míì ẹ̀tún tún wa tọ́ kéwu ní ẹ̀wà wá ní o àmẹ́yìn náà màtọ́ yé wájú àwọn bàbá abẹ́ látọ̀dọ̀ àwọn dókítà wa fọdé láti dókítà Abdulrahman Ahmed Al-Imam ọ̀dọ́ wọn ni àálọ́ nísìn mẹ́nu mo ṣe à àwọn àwọn là ń pè ní ṣe à àti pé. Yeah torí pé ṣí àta gbèrè lọ́wọ́ yìí àwọn èèyàn sọ pé wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé wọ́n sì ní wọ́n nígbà pé ká jìnà sí àwọn kan ní pé kíra àwọn ẹnì yìí ni àfáǹkà ibẹ̀ wọ́n ti mú màá sí wọn gẹ́gẹ́ bí àgbà àfáwà tẹ́yìn jẹ́ ẹ̀yìn ojú rí lóríta gbà wá lọ ẹ̀ẹ́dàfẹ́ bá wa kílẹ̀ àrẹ bísímẹ́lá بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أهل سين أفاوى أفاوى من تاكلني أهلي لسان السنة لسان السنة يعني تني أولسكا سنة هنا يا عبد المؤمن تجاه السنوني àwọn tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwọn àbúrò wa àwọn ni ọmọ ilé ìkéwú ọmọ ilé ìkéwú ẹ̀rí omi àtàwọn yòókù mi tá sọ̀rọ̀ ní ọmọ kéwú ẹ̀rọ àwọn bàbá kéwú wọn làwọn bàbá wa gbogbo látàkọ̀ fún mi àti látà àlàáfíà mi tí ó tí a máa ti dáàbọ̀ wọn bẹ̀rẹ̀ látọ̀ mi ni àbúlùkù léyìí àtẹ́yìn ni bàbá oní kọ́lẹ́ẹ̀jì méjì ó kí n lọ́dọ̀ bọ́n bá ọ̀ṣunmọ̀húnlá ó parí kọ́lẹ́jì kan tán bí ìwà àbílí lè ta àbíyàn ó tó bẹ̀rẹ̀ ànọ́dá kọ́lẹ̀ ó parí fúrufúdí ó tó bẹ̀rẹ̀ àfúrufúdí ó tó bẹ̀rẹ̀ ṣẹ̀yà látọ̀dọ̀ bàbá mi hájú àti gbogbo orí àti gbogbo orí àwọn bàbá akéwìnù àti ọba akéwì ẹgbẹ́ gbọ́dọ̀ gbogbo fún ọba akéwì ọba súnmẹ̀ ẹ rárá ọmọ tó ń là wá àwọn ọmọ ilé ìkéwì wọn ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan èyí tó ń sọ̀rọ̀ kárẹ̀ ní ṣíà ìṣòro pa sí àkótọ́ sí i ẹni tó sí gbogbo kò lápọ̀ sí i dr aláró àmọ́ nǹkan tí tí a máa ń bá fi rí táàkiri tó bá mu làwa máa tẹ̀lé ètò ìmọ̀ tó sọ fún dr aláró lè yí pé orí rẹ̀ nígbà tí èyí ti ìlé lórí ó sì gbé sí àgbà nǹkan ló ti kókó wá àmójò mi nígbà tó jáde èèyàn ní ti fẹ́ èyí oníṣiṣẹ́ ní ibi tó ń tí ń tẹ àlùkùránì ní sàwùjí àfẹ́ tí sàrùkí bá sáyẹ̀sì tó rú rẹ̀ àfẹ́ tí sàrùkí bá sáyẹ̀sì tó rú rẹ̀ pé ibi tí báàbù tí ó ń tẹ kùránì kó àwọn òṣìṣẹ́ ńlẹ̀ ọ̀rọ̀ nípa ṣí àlọ́ àti gba phd wọ́n kàn rọra taari rẹ̀ sẹ́mi tó ń kí ni torí pé èmi náà kọ́ níwọ̀nba nípa ṣíà tíọ́rì ọlọ́run wá fẹ́ mi láǹfààní pátíkà èmi tẹ̀lé láàrin ṣíà fọ́dún mẹ́rin tá a bá wo Saudi ṣí àwọn Saudi dáadáa dáadáa ṣí àwọn Saudi ní eastern part of Saudi ní Al-Ahsa so kámpọ́ọ̀sì ìmáàmù lẹ́sì tí wọ́n pé kámpọ́ọ̀sì káàkiri lẹ́sì òsì pọ̀ngbà náà ibẹ̀ ni àwọn bàbá àlùfẹ́ tó kù lápá àlàáfíà dọ́kítọ̀ yìí àwọn dọ́kítọ̀ Mustapha Adé ibẹ̀ ni wọ́n ní kó taari àrà sí so eastern part of Saudi Arabia táǹpè ní al-ahsa àdìlú táǹpè ní al-hubu ìlú shia gẹ́gẹ́ ní Saudi ni wọ́n pè ní kọ̀bí so èmi ní àǹfààní theory and practical lọ́dún mẹ́rin nígbà tá a jòkó nínú kíláàsì tí a bá a lákìdá ń kọ́ wa lákìdá lẹ́yìn tí wọ́n gbé kàkúrí lè wọ́n ní ẹ̀rọ fún àwọn àkídà tẹ̀ ń kọ́ wa yà á lè jẹ́ wọ́n ti fẹ́ rí shia tí a ti lọ àwọn màtòrídì àdúgbò àwọn èyí ti lọ ẹ máa kọ́ wa ní ìsinmi àwọn socialist àti communist àwọn tó wà ní àbábá rẹ̀ ní bá dákẹ́ gbogbo àwọn ọmọ báyìí náà bá rẹ̀ ní wọ́n bá dákẹ́ àbábá bẹ́ẹ̀ kọ̀ lọ gbàtà bá parí tán làwọn ọmọ ayé pé ọ̀gbẹ̀ tó ṣí àwọn àna wọn kíláàsì dájọ́ tó yìí mo ní rárá kò sí ṣíà mo ní ṣíà àmọ́ ká ní three hundred years nígbà tá lẹ́yìn wà lé ó ní ṣíà ń bẹ́ẹ̀ ìkan bá náà ní ana ṣíà ó ní ṣíà lè mo ní pé wọ́n náà lọ ju àìsà ọmọ àbúgbàtà òṣùwọ̀n àtọ́lẹ̀ ọjọ́ ẹ̀mí tí wọ́n gbọ́ àlẹ́hùn àsọ́ọ̀lẹ̀ dìplomasiya tí wọ́n ní immunity yẹta àti ní sọ̀rọ̀ sí wọn ìtẹ̀lé pátíkà ni mo fi mọ̀ ìtẹ̀lé sọ ibẹ̀ ni mo ti mọ̀ ìtẹ̀lé àṣeṣí àfún sẹ́kù ibẹ̀ mo ti wá mọ oríṣiríṣi ìwà wọn tó yàtọ̀ sí ní kéwù lẹ́yìn náà ni pé àwọn conferences táwọn ń lọ so mo ti lọ conferences dáadáa ní Iran dáadáa ní Iran ọ̀rọ̀ lórí àròbíyà ló sì kàn wá àti ní Lebanon mo mọ̀ tactica academic ọlọ́run tún ní kápó ìdéjì náà pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀rọ ní bí wọ́n tó wá bí ní kéde sọ̀rọ̀ mo kéré tẹ́ tó ń sọ̀rọ̀ ní iwájú àwọn bàbá ẹ̀rẹ́ tá sọ̀rọ̀ ń parẹ̀ yìí ọ̀rẹ́ mi ààyò mi táàpù ní alhaj habib lágbègbè èmi pẹ̀lú ẹgbẹ́jọ́ láǹfààní pé kílásíìtì ni wá àjọṣe kékeré mi àjọ dàgbà ni àjọ bẹ̀rẹ̀ àjọ parí dáadáa ni wọ́n nílá ilham ìfẹ́ tí wà láàrin wa dáadáa àpọ́nlé tí wà. àwọn akẹ́kẹ́ bí dọ́kítà abúlé ló ti sọ gbogbo àwọn àbá làǹkan ni láti ìlú Ìlọrin bíi délẹ̀ Yorùbá délẹ̀ Haúsá kódà bí òyìnbó ńlá ìwé owó tí wọn bá papọ̀. àwọn bàbá wa ń lẹ̀ ìgbésọ àwọn àbá wàláyà ìsọmọbú lọ́dọ̀ wọn. ẹgbẹ́ wa ń látọ̀dọ̀ ní adam abdullahi alimori al-lugha al-arabiyya fi gharb afirika gbogbo àwọn akẹ́rẹ́mẹ́ àti tìtẹ̀lẹ́ kọ́ gbogbo àpọ́nlé àti ọ̀wọ̀ ló wà láàrin wọn bàbá wa adam rahimahullah wọn bí ọmọ twenty three láàrin àwọn ọmọ twenty three títí jíjà tí ọ̀rọ̀ ìjáàbù ti tẹ́lẹ̀ àríkẹ́ àríyọ̀ ni ẹnu gbàtọ́rọ̀ ìjáàbù tẹ́lẹ̀ lèmi àti ẹ̀mí ìlú mi alájàbí ní ìfọ̀sọ́nyọ́bẹ̀ títí wájú ṣe ilé iṣẹ́ wàhádà rahimahullah wọn mọ̀ mí lọ́mọ dáadáa. títí kan àwọn ẹ̀yà wa tó wà nínú ilé àwọn ìyá dáadáa olórí mi wàláhì ní ìkọ̀dọ̀ wọn sílẹ̀ àwọn náà sì fi sílẹ̀ tí àwa bá gbà fóònù bá wáyé aláàjì kàfúbí wọn wà bá tó àwọn olùkọ́ gbé bá dé àlórí fóònù ọlọ́kùnrin àti dáadáa fáwọn ìyá àwọn ẹ̀yà wa tí wọn fún nígbà bá sì rí púpọ̀ dọ́dọ̀ wọn gbogbo àwọn méjì wa bá jọ ń ṣeré àwọn náà máa ṣẹlẹ̀ ìyá lè mọ̀ sí kàkúrú lọ́tọ̀ pé kàkúrú wà nù wọn ọlọ́kùnrin bá ṣe dáadáa fún ìyá náà àwọn tó ti tẹ́ nù wọn ọlọ́kùnrin fẹ́ gbogbo wọn. ẹ wá àwọn ọmọ títí táwọn obìnrin títí tèmi tó tó mọ tó lu ayé àdìrí tí mọ́ tó bá rí mi tí ń bá rí yóò mọ̀ ìpele bàbá yìí ń sàpọ́nlé ẹnu ojú ẹni kọ̀ọ̀kan nù wọn wà láàyè ọmọ ìdílé mi alágbọ̀nlé mi lọ́dọ̀ wọn. mi ò pẹ̀lú dàí wọ́lá yàní báwọn ọ̀gá tí mo yìí. so ilé náà ọlọ́run ní bàjẹ́ o ọlọ́run sì máa kó iyì bá ilé náà. àmọ́ tọrọ bá ti di àlùwàlá wọ̀lbàrà ọ̀ ah, pé abẹ́ sọ fún náà ah, àbá àlùmọ̀ṣíhà wà tẹ́lẹ̀mọ́sà yóò dùn lọ́tọ̀ọ̀tọ̀ ni ọmọ kéwú àtàfà yóò dùn lọ́tọ̀ọ̀tọ̀ ni so àpọ́nlé àpò dùn lọ́tọ̀ọ̀tọ̀ ni so ẹni ò fẹ́lẹ́ ní o báyẹn fẹ́rẹ́ ọ̀hún ìfọ̀rọ̀ ìwà ní mọ̀tọ́ ní orílẹ̀-èdè gbogbo gbà pé ẹni kéwú àkéwú olóníkéwú kí láǹfà ẹni kéwú ẹni kéwú àkéwú so ó ti dọ̀rọ̀ àkéwú níṣọ́ títorí àsìkò gẹ́gẹ́ bí mo ti sọ àwọn àfáà wa tí wọ́n tún ti sìn àtàwọn tí wọ́n ti lọ mò fọ wọ́n sọ̀yà pé ẹ lọ Abdulrahman Imam lọ́dọ̀ wọn wàláhì ní ìsọmọ so ẹ máa sọ pé ní ọ̀rọ̀ tí ń bá wà mọ̀ tó wá dúró ṣe à mo láǹfààní nígbà tí nínú tó gbé mi lọ kọ́nfẹ́rẹ́nsì ní ìran láti kọ́ átìkù mo máa ń pọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ṣe à wọ́n á fẹ́ wò pé kí ló bá àwọn tí kù yìí ń sọ tí wọ́n sì ń bí lóòótọ́ ṣe rí síra yìí ó lè máa ń ṣe àyẹ̀kọ̀ lóòrùn tí àtúndà jù ní òun ò ní purọ́ wọ́n kàn lẹ́jú ti síra gbogbo àfa ṣíà láti bẹ̀rẹ̀ títí lòlò yóò wá fọtokọ́pì rẹ̀ kọ́lọ́ fọtokọ́pì òní tó ń nípa àmẹ́bí ni o ìdán nípa Abubakar ni o ìdán nípa olóyìn ni so eléyìí ó ti kó gbogbo ọ̀rọ̀ nípa ṣíà ó ti kó ó ti kó tán ó ti lé ní. àwọn òníwọ̀n ti tíra bá bẹ́ẹ̀ tẹ́gùn o abẹ́tẹ́gùn o ní sàlàyé rẹ̀. wọ́n eléyìí

ó lágbòǹbọ̀ tẹ̀síìrù nù nípa hadith àwọn tí àwọn nípa Buhari àti Muslim ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ni wọ́n máa tẹ fún wọn àwọn ti wọn n tó lọ kọ́ńfẹ́ǹsì ṣẹ̀rí àkọ́jú wo bí lọ ń tà ìgbà tí mo fi ń ṣe àtẹ̀lẹ́lù ṣẹ́rẹ̀ ní two lọ ń tà kìtàbù kájí àti rẹ̀ àti fòrúurù rẹ̀ àti rẹ̀ ọ̀dọ́ ẹ̀dẹ̀ tẹ́ ẹ bá sí wò tẹ́ ẹ bá ń kà wà láyé mọ̀ sọ́kún ni nípa ọ̀rọ̀ àwọn sàhábà tó ń sọ yóò di mẹ́ta àdéhí fídíò àdéhí àdéhí tẹ̀sí aráàdì fídíò wọn yẹn mọ̀jálá ti tiẹ̀ bóyá bí twenty lòun náà àrọ́dọ́ tó bí sẹ́rẹ̀ ló máa ti dàmàṣẹ́yìyà kí àyà ni títí ìrà ni tí àwọn dọ́kítọ̀ máa ṣàlàyé rẹ̀ fún wa gbogbo ẹ̀nà máa ń pè ní ṣíyà ṣíyà ẹ ṣọ́ra fún wọn gbàtí ìjọba ṣíyà bí ń wó ní north lọ́dọ̀ àwọn haúsá lọ́dọ̀ gbẹ́gbẹ̀gì lọ́wọ́ gbàtí ìjọba tí ń wó àwọn náà lọ́pọ̀lọ̀ tí àwọn ilẹ̀ túnà yókù náà ti ń ṣiṣẹ́ làwọn náà ń ṣiṣẹ́ àwọn ọmọ ilẹ̀ àfà ńlá nílẹ̀ Yorùbá ti wà lọ́rùn ní kúrò ní ìhàn pé bàbá fẹ́ la lè mú ọ̀nà wo bóyá àwọn ni fún wọn ní ọ̀nà yìí so pẹ̀lú tí ìjọba bá wó lókè ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní ìsàlẹ̀ bóyá nílẹ̀ Yorùbá àwọn fídíò wà yìí but kò sáyè oríṣiríṣi fídíò lọ́dọ̀ àwọn Iran ń sọ ní lẹ́nu tí wọn náà Umaru ìjọba àwọn táwọn ń lò táwọn ìpele wa ní káwọn dákẹ́ àwọn ò ní dákẹ́ àìdákẹ́ wọn ni mọ́nàbù ṣe é gbogbo ìwọ́n tó mọ̀ rẹ bá wà ní ṣíà mọ̀ ní pé ní abẹ́là tó ń yọ́ lò ní wọ́n ní fi yọ́ lò àwọn ìdílé wí torí àtúndà tó mọ́fà nípa ṣíà ẹ̀dẹ́ kí odó bá wẹ́n ọ̀rẹ́ mi aláàjì habib mo rí ní agbègbè alájọ àdìgbò agbègbè ọ̀rẹ́ mi classmate mi àwọn èèyàn ní ṣíà ni mo ní rárá akẹ́kọ̀ọ́ akadẹ́mìkì sọ báwọn àwọn onípe ń ṣíà o àwọn òsì ní pè ń ṣíà but ó ń jọ mí lójú níbi lẹ́tà kan tí mo kọ sí wọn pé àwọn nǹkan tó wà ọ̀dọ̀ ṣíà láti máa rí kí ló dé tà ń rí lọ́dọ̀ yín one ìmọ̀ Sahaba sọ̀hábà ìmọ̀ bú Abu Huraira ọdí ọ̀nà ọ̀hánì ṣé ìyẹn nínú suno ma sọ yi, pé Abu sọ yí pé ẹ ní kákírun lọ́dọ̀ ìmọ̀mù Àlì àsọ̀látú àtàmù tó pé ni mo ọbẹ̀ òkèlè tóbi àwọn shia ni sọ

ìmọ̀ tó àdìsí báwọn ṣe àtẹ̀tù gẹ́lẹ́ ẹlẹ́gẹ̀rin ìmọ̀ wáìtìmọ̀ ṣẹ̀ríà àbí màánì mùfọ̀dọ́tì lóga lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí gidi báwọn ọmọdé kéwú àwọn ọmọdé kéwú àbáwọn akadẹ́míkì wọ́n bá fẹ́ wájúmọ̀ kùránì wọ́n lọ́dọ̀ mùfọ̀dọ́tì làfààní mùfọ̀dọ́tì kùránì àrọ́dún làfààní ìdígbò lọ́nà

níbo lálọ alọ àlùfáàkì lè gbà má sáré gbogbo díjẹ tó máa díìsì tó bá fẹ́ dà mú ọ lọ́wọ́ tàdíìsì nìkan ní ọba àlọ́dọ̀ rẹ̀ àbí àmìháyà àti ibùdó gbogbo tó bá fẹ́ dà mú ọ lọ́wọ́ nínú màánì lọ́gà nínú àdíìsì ọba ló wá kan àwọn arígbé ní agbọ́ wàláwà alam àfáà ń tí ọ̀rọ̀ àyílá àtàlásàrì ti pọ̀ àwọn oníwọ̀n ṣe bẹ́ẹ̀ nínú àwẹ̀ àwọn ṣíà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ torí túnú torí àdéhùn tó wà pọ̀ yìí ló kọ́ káàbù padà máa sọ̀rọ̀ ń pa rẹ̀ pé ó kí àyílá àtàlásàrì pọ̀ tí ó travel tí ó sì sójú ìjẹ́ bẹ́ẹ̀ làbẹ́bí tí wọ́n ṣe ní ojúmọ́ bí àwọn ṣíà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí mo sì rí tí wọ́n ṣe dáadáa gẹ́gẹ́ bí mo ti sọ nípa practice lẹ́yìn náà ni pé ọkùnrin kan tó jẹ́ apá ọ̀tún alájà bíi ó sọ fún wa wallahu alam kódà bó lẹ́gbẹ̀ẹ́ mi ti sọ pé èmi ò gba ọ̀rọ̀ ń tọ̀ wọlé tẹ́lẹ̀ náà gbogbo òru làwọn ọmọ ẹgbẹ́ pọ̀ ní alẹ́ bá dé lóru lẹ́yìn náà ni pé consul general Iran èmi consul general Iran ó bá mi wàláhì nínú markaz tí mo sì máa bá ọ̀rẹ́ mi lórí tí ó sì ní fẹ́ gbọ́ nǹkan tí bá ń wí. náà káwá sọ yìí pé etí àáfàá ti parí ààwẹ̀ òun ni wípé àwọn àgbàlagbà kan dákẹ́rẹ́kẹ́rẹ́ bí dr akọ́rẹ́ bèbí sọ ètò ọ̀sọ̀ yìí àbùkù wà ń bẹ̀. sẹ́ńtà bí bẹ̀rẹ̀ yìí àpárí ẹ̀ bàbá ti nílò sẹ́ńtà wọn bí bẹ̀rẹ̀ yìí àwọn parí ẹ̀ pẹ̀lú haraka yàní láti mọ́ ẹ̀sà. so èyí tí mo fẹ́ rí láàrin orin pé ṣé wàá dán rahimahullah ah ẹ láàbọ̀ bá ṣe rahimahullah bàbá ẹni yìí ni ẹni ọlá ni ẹni àpọ́nlé ni àáfàá ni bàbá ibi tó wá káyàdé yóò lọ ní mahabati wàyáhẹ́dú min haya bàbá lè tijú tí bàbá bá fún ọ̀rọ̀ kan tí gbogbo wọn bá ibi àwọn orí gbà wọ́n ní ẹ̀rọ bá àbá àwọn ẹ̀sìn nìbàdàn bí ṣẹ́ra lọ́wọ́ bá ti gbó ń ṣe àbá ẹ̀sìn báyìí wà láyé pàtì nínú àfáàní nínú àgbàlagbà ńkọ́ ẹ̀ dáre lọ bá bàbá wa alájú yàyà tàràtà rahimahumullah wa jùmọ̀ẹ́yìn tó bá gbọ́ oúnjẹ yaya rẹ̀ àbá bàbá báyìí ṣe àdẹ́mọ̀ àti nígbà táwọn ẹ̀yìn tó wá lọ tẹ́ẹ̀dì mọ bàbá yìí ní olùbẹ̀rù ọlọ́run olùfẹ́ríba yàtọ̀ sí táwọn ní nǹkan lórí íńtánẹ́ẹ̀tì táwọn àtà pé ní fún àwọn jẹ́ nǹkan púpọ̀ bẹ́ẹ̀ ẹ má sọ pé ọmọ ọsàn ló kókó bá yá ẹ ọ̀tọ̀ lọ́mọ ọsàn ọ̀tọ̀ ní ìyá ọsàn àwa tá a lè lórí wàláhì à ń ṣe rọ́bì lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ àti lórí wàsáàpù. ṣé àádámọ̀ tó wá ti ọ̀wọ́ àáfàá rẹ̀ ó wá ti wọ ọmọ jẹun ọmọ tó wà lọ́dọ̀ wọn àáfàá mọ́ fẹ́ẹ̀sì àbíbọ̀bùbà nínú àwọn àtiwájú sílẹ̀ wà ní. bọ̀dù wọ́n jẹ́ ọmọ ṣéwù ẹ̀sìn méjì wà rọ̀ fún ọ̀la. tí gbogbo àáfàá bá ń dààmú ah, mahaba mahaba mahaba tani ó déwájú rẹ̀ à ah, èmi ò lè débẹ̀ ìwọ ò lè débẹ̀ musa dà ọ̀ya musa ìwọ ni ọlọ́ba sábà musa bá tí ọ̀dọ̀ ṣé wà dáhùn láyé bàbá ìta abẹ́kọ̀ lọ ni musa ibi tó ọbẹ̀kọ̀ lọ ni mo sì ti lọ ibi tó ti lọ rọ̀hìmọ̀ ọ̀gbà káwù àbá sọ ọ̀gbà ọmọdé ń sọ ọ̀gbà aláṣẹ ìlú sọ ọ̀gbà ọtijọba tán ọ̀dọ̀ ìlú mọ̀rẹ̀ lẹ́yìn náà káfà tí ń káfà sàhábà àti àìṣà ẹjá máa sọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ àní èlé fúnra ilé o lẹ́yìn náà ní pé àbá àkókò parí rẹ̀ nígbà táwọn olólùfẹ́ àwọn àgbàlagbà àwọn pòfẹ́sọ̀ àwọn ẹni yìí lọ bá pé sákẹ́ mọ́ sí mọ́ ẹni sọ lẹ́yìn bá ó sọ láti rọ̀mọ̀dánì di méjì àti mẹ́tàlá táwọn yìí ò ti lọ ó wá sọ títí bàbá àwọn akéwì tó padà lọ ó ti wá sí ijọ́ yẹn kò sọ àmọ́ wọ́n ti rẹ̀ níjọ́ kan gbogbo ẹ̀ làwọn wò ó làwọn àyè mi jẹ́ sáré nígbà táwọn yẹn tó wá lọ tán ó tún wá fún bẹ̀rẹ̀ wọn adá dúró lè látò fọdúrì dé lẹ́yìn lè látò fọdúrì kìtàmù òun mẹ́sùkù rẹ̀ ní wípé ní àlẹ́bí òfin nìkan kan nígbà tí ṣe é ti àlìjẹ́ náà ètò ti parí ẹ̀ lọ jẹ́ àti pé àdísù lè fi sọ́lọ́ nítorí rẹ̀ sọ súrọ́tù núrù kalẹ̀ tí gbogbo wa ń sọ yí pé Aisha òsì ọlọ́wọ́ ayé adókọ̀lẹ̀ sí àfáàní kèsì Aisha mo wá ń retí káàbọ̀ òsò tí tó ti ta ló tẹ̀lẹ̀ sí kò ní sọ wàláì kò ní sọ tó bá ti lè sọ ìgbégo ìta rẹ̀ torí pé kí ni àwọn ṣíà ni wọ́n ro fíkìrà wọn èmi náà sì ní sọ torí tó ń wo ẹni táwọn àbó wà lórí íńtánẹ́ẹ̀tì káàbọ̀ bá ń ka nǹkan tó bá ń ka nǹkan tó gbèrè pamọ́ sábẹ́ tóbi wọ́n láàyè tó tó dìde làwọn akẹ́kọ̀ọ́ akadẹ́mí ti mọ̀ tó tóbi fún un. èyí tó tó dábẹ́ sí àná kó tó ti tòlú bí jíà láti mọ̀ tó tóbi fún un tó lórí íńtánẹ́ẹ̀tì tó ti mọ̀. náà nígbà tí ọ̀rẹ́ mọ̀ lò tíra gbogbo tíra fún ọ lò tíra méjì ló jẹ́ tíra fún náà. nọ́mbà one àtìkọ́ للأصدقاء ممن لم يقع في الكتب الستة كتب الهدى ló ṣe kíra ẹ̀ ìjìnlẹ̀ sani pé Buhari kò gba ọ̀rọ̀ wá lọ́dọ̀ àwọn tó wà tó kọ́ Buhari ò lè gba ọ̀rọ̀ wá lọ́dọ̀ gbogbo wọn ó lè wá six hundred thousand àbí òun kà wá kọ́ bí four thousand láì sí takra fóònù ló fẹ́ gbà àbí ìlànà nínú ọ̀dọ̀ gbogbo wọn àti sàádùdù nìfà ẹ̀rọ kò ẹ̀yẹ ẹ̀rọ kò ọ̀dọ̀ ẹ̀jẹ̀ lọ sí ibi nǹkan tí àfa ń ṣó tí mo ti sọ fún yín pé ṣé pọ́ọ̀tù ṣe kọ́ńtà ń tà fún màmí màkọ́ níkà ẹ wò ó ah, èmi yóò bá ti sí ìṣe nígbà tí ìṣe yẹn gẹ́gẹ́ àbá ni àní ìtọ́wà ní Buhari àti Muslim ó ti kú jọjọ six hundred and fifty three Buhari àti Muslim ló jọjọ. Ah,

nígbà òwe sọ nígbà òwe sọ tí mo bá ti sọ kí ni òun gẹ́gẹ́ tí mo já mọ́ nínú ọ̀tọ́ yìí kò bẹ́ sọ̀rọ̀ bàbá wa rí àwa rí pé jàmọ́nù ìbáná ló sọ àbúrò àjàmbáná tó ní rẹ̀ ti dàrú fún ọ̀rọ̀ nípa mọ́sálà ìléyà kúndé pé ní mọ̀nà hárùkù ni gbogbo àbá àti àyè wọ́n ti bọ́ wọ́n ti bọ́ wọ́n ti bọ́ wọ́n ti bọ́ wọ́n ti bọ́ lọ́mọ fọ́tò rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ tó tó ṣíà olùmọ̀nàhárí àpàdíyà ẹ̀ máa gbọ́ pé nínú obìnrin lè jẹ́ ìmọ̀ọ́mù wò ẹni ààrẹ obìnrin tó bá lè jẹ́ ìmọ̀ọ́mù wò ló pé kí ni wọ́n lè jẹ́ kàlífà àbí obìnrin tó bá ti lè jẹ́ ìmọ̀ọ́mù ó lè jẹ́ kàlífà pàwọ̀ bóyá ìdúró àwọn ọmọ ìyá mi lóbìnrin wọn wà ti ìṣíwájú mọ́ríkàsì nìyí tó ní nígbà rẹ̀ àwọn ìròrí àti ìjọ ti dànù náà ah, ahmed morbe dókítà ló pẹ̀lú jù ahmed maye tó ti wà lẹ́wọ̀n àwọn dókítà ló pẹ̀lú jù tó ní ibi tí ah, ó ti wà lẹ́wọ̀n èmi bá bá ń sọ ìyẹn òun náà sọ náà sọ́yìn buhari àti muslim ó takò alukurani àbáfẹ́ mú tó àdìsí mẹ́wàá wa ètí tá a bá ti rìn lórí íńtánẹ́ẹ̀tì lórí íńtánẹ́ẹ̀tì lo àwọn ṣíyà lójú méjì náà àwọn íńtánẹ́ẹ̀tì ní ilẹ̀ tó wà lọ́rọ̀ pé àwọn àbá súnà wọ́n tọrọ sípò ayé àti mú sílì ilé àti dr sílọ̀ rẹ̀ àbá súnà tọrọ ẹja wà nígbà táàrí lórí íńtánẹ́ẹ̀tì àwọn iṣẹ́ àná rẹ̀ ọ̀rọ̀ ìmáàmù ìlú tọ́tọ́ tẹ̀lẹ̀ láàrin rẹ̀ àti ìmáàmù Buhari àwọn kọ̀níkì ní àwọn kọ̀níkì tó jẹ́ pé wọ́n jọ ń lò kàní kàlámù làfáàlì ìmọ̀mù dùrí àti ìmọ̀mù buhari wọ́n jọ lògbà nílé ìfẹ́ ìmọ̀mù dùrí ìmọ̀mù àgbà súnà ni tòkòtò tó sọ fọ buhari àwọn àgbà súnà wọn ni òrí bẹ́ẹ̀ àdìgbà wọlé nípa ọ̀rọ̀ kálífọ̀n kùrán nígbà wọn ṣí ẹwọ abẹ́bàtì ìgbẹ́ àwọn àwọn ṣíà èyí tí ìparí rẹ̀ ni ọkùnrin kan pè ní tòkí bùrhánà awad ànàtúhánì nọmba one the first one èyí àbá àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ nílọrin mu ìwà àbò ní nípa yìí tán àbí nípa yìí ṣé adam àtọ́yìn olùmọ̀tọ́ ha lágbègbè àtúntì nípa yìí nílọrin wọ́n ti mọ̀ pé ìtàwọn bá ti kalẹ̀ nílọrin gbáwò ìbẹ̀rẹ̀ gbogbo ayé olùdíje tó gbọ́dọ̀ àwọn tó ń lọrin kò jẹ́ tó dá mi tó níbi ìdáwò ìwọ náà kọ́ ń pèyàn sí ìdáwò àbọ̀ ń pèyàn sí ìyàwó wọ́n wá ń sọ àbùkù nípa àwọn ìmọ̀mù yìí fura sí òde ọkùnrin turkis bọ́ọ̀nù hanna awad kírísítẹ́nì ni but ó nímọ̀ dáadáa wọ́n wá fi ṣe ọ̀gá ilé manuscript wọ́n ti ṣe ọ̀gá ilé manuscript tó jẹ́ pé òun ló ń tọ́jú nípa ojú rẹ̀ pé tó bá òun wá kọ́kọ́ sọ pé ma ma Muslim tùdó abẹ́rẹ̀ sí lè rọ àwọn ìtàn ó iwe kò sí kan tó dájú pé ó sẹ̀mí lẹ́yìn ànábì ju lọ ní nǹkan fọwọ́kọ gbogbo ẹ̀ ló ti sọnù àyàfi tí àtìgbàwé níjọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ lẹ́yìn wọn tààbò ní kíni tí àtìgbàwé gbọ́ àyè bẹ́ẹ̀ ǹjẹ́ àtìgbàwé náà ń tẹ́sọ̀ à ń tẹ ìyẹ̀wúdú wọn náà ń sọ̀rọ̀ torí pé kí sẹ́yìn òun náà sì ìṣẹ̀lẹ̀ náà ti jáde ó mọ̀ ní tó ní àgbájé gbogbo wọn. tó bá ti lè ní kò sí sí ìbàwé náà àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn ni wọ́n kò létí. òun wá gbàgbé pé sí ìbàwé tó ní òkè kan ló sẹ́kù ó gbàgbé pé ibi náírà ní sí ìbàwé ibi àdìsí ní sí ìbàwé ti bẹ̀rẹ̀. sí ìbàwé kọ àdìsí lọ́dọ̀ àbá rẹ̀ àmọ́dì ló ṣe ló ṣe kábọ̀ ló ṣe láhánù olóòjẹ́bí ló ṣe àṣìṣe ìlà lẹ́sà àbádàgbà ètò pé bíbàwé di onínáwó àdìsí kan ti ń kọ kalẹ̀ tí bíbàwé náà bá tọ́ ti ń kọ làwọn abẹ́gbẹ́ ni kò sí màtúntọ̀ rẹ̀ àna tó bí ti máa tẹ́wọ́ yóò àwa ni ká ṣọ́ra màá dá tó báyìí ẹni bẹ́ẹ̀ rẹ̀ ní mo fẹ́ fẹ́ pé kò sí ní àbá àká kò sí ní pẹ́ká ní ti jókòó rẹ̀ káà pé ebi íńtánẹ́ẹ̀tì lọ́dọ̀ àwọn ṣíyà sí tó ti débi tààrù

níbo láti rí mọ̀ntádà àyà àṣẹ mọ̀ntádà àwọn ṣíà tó nípa ní ọlọ́run dàpọ̀ ọ̀rẹ́ ẹ̀ ní àtijọ́ fẹ́ràn ara wa wàláhì àti àjọ fẹ́ràn ara wa dáadáa ní ti dé tó dé kí ọ̀rọ̀ ìjáàbò tó ṣẹlẹ̀ kí hádìṣò tó dé kí ọ̀rọ̀ tó ní buhari tó ṣẹlẹ̀ kó tó padà sí ààyè wọn tá mọ̀ wọ́n tẹ́lẹ̀ ibi tí ààyè wọn wà. Assalamu alaikum. wọ́n

ta ni imam bukhari àbí òye ní ẹjẹ́ àmọ́ máa ń buhari bó ló ti tó kọlọ̀ kó jẹ́ sọ aláǹfààní bísí ẹ̀la ọmọdé láti àkúrẹ́ الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أكيد مبوعوتي أوا بجا سنة محمد صلى الله عليه وسلم láti wá gbèjọ ọlọ́run ìtẹ̀lé pé ọlọ́run ọba fara rẹ̀ ó tújọ ara rẹ̀ gbé eh, abẹ́ ọlọ́run bá nọ ńlá rẹ̀ èyí tó mú wa fi jókòó bí nítorí ìdáàbòbò súnà náà Muhammad sallallahu alaihi wa sallam kí gbogbo wa fi wá wá bí lẹ́yìn bàbá bàbá tẹ̀ ń bẹ́ ń jòkó kí abẹ́ lọ́n kọ́ lọ́njà yín pẹ́ àti àwọn ọmọ yín tí ẹni kí awa kọ kí ó ní iwájú yín abẹ́ ọlọ́run kí ọlọ́run bá kó sọ̀gbọ́ ẹlẹ́fẹ̀ dáadáa. Ìmáàmù Bùkọ́rí àgbà afáàní kanú àwọn aṣáájú gbogbo àwọn afáà oní hadith ọ̀hún ni lọ́pàá tí mo Muslim rahimahullah rahmatan wasi'ah ni wọ́n fi lọ bá imam bukhari njọ́ kan ní da'ni uqabbilu rijlayka ya imam al-muhaddithin wa ya tabiba al-hadith ó ní ìrẹ̀ imam bukhari kí n sàn ẹsẹ̀ rẹ̀ la imam muslim ni wọ́n sọ eléyìí ó jẹ́ kí n kí ìfì ẹsẹ̀ yín ìwọ tó jẹ́ wípé ìwọ ni aṣáájú gbogbo àwọn àfáàfin bẹ̀ hadith rẹ̀ wa. ìwọ sì ni tí àdéhìsì bá ní àìsàn bí ó gba ọ̀dọ̀ àwọn kankan wá ó wá ní ìrújú kan ìwọ lọ yànnà náà rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ Imam Bukhari ni Imam Muslim ni wọ́n ròyìn báyìí Imam Bukhari orúkọ wọn a máa jẹ́ eléyìí tí kìí ṣe ìlú ilẹ̀ lárúbáwá nítorí pé ọlọ́run ọba ọba tẹ́lá ẹ̀ga Allahu a'lam kéèkù yẹn jẹ́ lórí sàlẹ́sà ọlọ́mọ ibi tí máa ń fi ìránṣẹ́ rẹ̀ tí máa ń fi takókó sí nítorí sọ́lọ̀ fẹ́ lò fún. Imam Bukhari wọ́n bí wọn ní ọdún one ninety four nínú àwọn kùrú nǹkan lálàáfíà kó dáa jùlọ àmẹ́ni khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn kọ́rọ̀nù mẹ́yẹ̀ta yìí ìkànnú ẹ̀ ìyẹn kọ́rọ̀nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni mọ́ bùkọ́rí sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì òun náà ni mọ́ bùkọ́rí kọ́ọ̀lù sí. mọ́mù bùkọ́rí àmì ńlá kẹni ìmọ̀mù sẹ́hẹ̀bí ń síra àlámì nùbàlà wọ́n nígbà tí wọ́n wà kékeré ọlọ́ngbà ojú wọn nù síra àlámì nùbàlà tí wọ́n sọ ń bẹ́ẹ̀ wọ́n nígbà tí ọlọ́ngbà ojú wọn ìyá wọn ń sun لأنه نشأ يتيما أتكيري ni imam ni bàbá imam Bukhari sàlàyé wọ́n ní ìyá wa ya kan ó wá rí anabi Ibrahim alayhi salatu wa salam ọ̀rọ̀ tí ara imam Zahabi wọ́n ọlọ́run ti gbàdúrà rẹ ọlọ́run ti dá ojú ọmọ rẹ padà sí nígbà tí ó di ó sì bá fi ọlọ́run ti dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n kọ́kọ́ tóní àti ìmọ̀lá wọ́n ti ń kọ́ nǹkan ni wọ́n kọ́kọ́ lọ ń kọ́. wọ́n ní ọjọ́ kan ní kíní kẹ́kọ̀ọ́ ló wúyé sáwọn lẹ́kọ̀ọ́ wípé àtìkè ah, lọ́ máa tọ àhàdí sàlẹ̀ Muhammad sọ̀rọ̀ sẹ́nà kí máa sọ̀rọ̀ ọba lọ sọ́dọ̀ Imam Bukhari wọ́n ní ẹ̀bùn kan bẹ tọ́lọ̀ Imam Bukhari wọ́n ní Imam Bukhari bẹ lọ́dọ̀ àtọ́nà àwọn akọ́wọn tó pinnu àtàkìlì ní ọjọ́ kan wọ́n ní àfa yìí nígbà tí wọ́n pòsì rẹ̀ ìmọ̀ bùkọ́ ní àdìsẹ́ pòsì kò rí bẹ́ẹ̀. wọ́n ní àfáà ní a ah, wọ́n sọ fún bẹ́ẹ̀ ẹ lọ wọlé àfáà mi ẹ lọ wọlé tiẹ̀ wò wọ́n nígbà tí wọ́n wọlé wọ́n rí wípé ẹni tí wọ́n bùkọ́ ní ìtumọ̀ sọ bẹ́ẹ̀ ló kiri. wọ́n wá padà wá bá pé ah, bọ́ọ̀lù ti máa ń fún iṣẹ́ fún wa náà ni kébí ẹlẹ́kọ̀ọ́ láti kékeré ni wọ́n wá bí mọ́mù kọ́ ni pé ọdún mélòó ni yín gbàtà ìṣẹ̀lẹ̀ yìí wọ́n láwọn òdì ju ọmọ tó fi mẹ́rìndínlógún lọ ìsinyìí eléyìí táwọn èèyàn sáyẹ́ pé eré làwọn òbí láti ní ìsinyìí ìmọ̀n bùkọ́rí wọn dáàbí ni ọlọ́run fún ìmọ̀n bùkọ́rí ní ọkọ débi wípé tí wọ́n bá kátìrà wọn a máa ń hátìrà ní páálí sí páálí àwọn àwa níṣẹ́ rẹ̀ àwọn àrùkọ́wọ̀ rẹ̀ gbogbo tí wọ́n kọ sókè sílẹ̀ ni wọ́n hà sí orí gbogbo nọ́mbà rẹ̀ pátápátá ni wọ́n fà sí orí ní ìmọ̀n bùkọ́rí. ìmọ̀n bùkọ́rí níbi tí ọlọ́run bá tó wọn àbá ìwà ń sọ fáwọn jẹ́ náà lọ́wọ́ wípé ẹnìkankan nù yín kókó kọ àhàdìsí ọ̀dọ́ Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ gbogbo àdìsí ó kọ àdìsí ọlọ́lá bí àdì owó kan adáyé kẹfẹ́ kọ́lì ilé ìwà ó wá fún sí lẹ́nu wípé á ah, èmi ni kí n ṣe iṣẹ́ tí ó ní agbára tí ó tóbi yìí òun bá bẹ̀rẹ̀ láti máa kọ àhàdìsí àdìsí Muhammad sallallahu olóòn ti kọ àhàdìsí yìí látinú ntọ́ òun yọ látinú ntọ́ lé ní six hundred thousand àhàdìsí ló ti yọ torí pé mọ́ bùkọ́lì fi fi ọlọ́ six hundred thousand àhàdí ìlọ́wọ́ ti yọ àtọ́yìn bùkọ́lì. wọ́n ní ewu ẹ̀ bá kọ́kọ́ gbé àwọn àbá tó ẹ̀ kọ́kọ́ gbé ẹ̀ ní sílà náà ní fi ń gbé. ìyẹn pé àwọn àhàdí ìtìtò lọ́la jẹ́ tó ẹ̀ tó gbẹ̀rù fẹ́ kó jọ ni àti ìràsí àbá máa ní ọkọ̀ lónìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á ti lórí tí wọ́n fi rìlá gbé. ìmọ̀n bùkọ́lì kọ́ àdéhùn ti kọ́ fún yín tí ò ní ní sixteen years láti kọ́ sọ yín bùkọ́lì wọ́n lọ ṣàlọ́wàlá wọ́n kìrọ́tà méjì wọ́n ti sì fọ́rọ̀ pé ọmọ ṣé kí n fi àdéhìí sí bàbá kí n má fi sí. ẹni tí wọ́n ń ṣe báyìí fún ní ti sí ń yẹ síbi bá àdéhìí ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam fẹ́rù kó fún máa gẹ́sọ̀ kọ̀ pàrọ̀ máa Muhammad sallallahu alaihi wasallam. débí Imam Bukhari nígbà tí wọ́n parí àdéhìí wọ́n fi àwọn àbá àti ńbẹ lọ́dọ̀ wa àwọn àbá yìí ti fọwọ́ bá ọkọ̀ ah, gbìyànjú káyè làwọn àbá mi sọ wípé أول من صنف أول أو أول من صنف في الصحيح محمد wọ̀kọ́sọ̀ dìkítà déhì ẹni aláàkọ́ tó kọ́kọ́ àhàdíìsì jọ lórí pé àhàdíìsì lọ́làájá nìkan ló fẹ́ kọjọ ọ̀nà ni mọ́mù bọ̀kọ́rí ó sì ní àwọn afáàsọ wípé tíra rẹ̀ lọ́làájá jù kódà ó lálẹ́ àfíà ju tíra tó lálàájá ìkejì tàbí pé ní mùsùlùm orúkọ tíra yìí pàtó wọ́n kọ́ wọ́n pè ní aljamiu almusnad ṣùgbọ́n àwọn àfáà látara gbogbo ogun ọwá pẹ́ ní sọ̀híhì bùkọ́rí tó tí wọ́n gbọ́ jamiu muslim òun náà ni wọ́n pè sọ̀híhì bùkọ́rí imamu zahabi wọ́n ní tíra ilé lásìkò àwọn nínú tíra tó lọ́la àbíyájú sí ọwọ́ àwọn tẹ̀ sọ̀híhì bùkọ́rí pé tíra ìsì rèé tí èèyàn bá rin ìrìn tí ó lè gbọ̀yàn fún kan láti mọ fún mo fẹ́ kọ́ ah, èèyàn èèyàn ó túnmọ̀ sí pọ́tọ̀ yìí kò bọ́lú sí àwọn owó yìí tí rẹ̀ sí ọlọ́run bá tí ó fa àlùbáríkà sí ni àwọn àbá àti panu pàpàtà wá pé àfọ́ọ̀mù kìtẹ́bìn àfọ́ọ̀mù kó fi bá kìtẹ́bìn lá sọ yìí ní mọ́mù Bukhari èyí tó lọ́la ṣe lẹ́yìn tí ọlọ́run bá onáni sọ yìí Bukhari ẹni wọn náà bọ̀ ọ̀rọ̀ ti wọ́n Imam Malik Imam Shafi'i ní àfọ́ọ̀mù kútóbi wọ́n pe Imam Malik àwọn bá ní bẹ́ẹ̀ ni pé ìgbà tí ìmáàmù tàbí fún ọ́sọ lè ìsọ ní ìlú bọ̀kọ́rí ò sí ìwù ńgbà náà lọ́rùn nígbà tó lọ́rùn padà wá mú dé wọ́n fi wá panupọ̀ wípé ètò wọn là á bí ẹ̀dù kò náà ní tíra ìmáàmù àlùbọ̀kọ́rí. tọ́lọ́tẹ̀lẹ̀ délé ọlọ́run bá tẹ Islam pẹ̀lú tíra yìí gbogbo gbàtà bá ti ń dì í mú ọlọ́run bó ní sẹ́ni kankan nù ṣùgbọ́n gbàtà bá ti kọ̀pọ̀ àbọ̀ sí àti ń wá ìtùnànú kọ́lọ́run kó sẹ́ni kankan wá. káàdà mọ̀tọ́sọ̀ ìsàn díẹ̀ nípa ìmọ̀ bùkọ́rí ni kọ́lọ́run kò fọ́ lágbóyè rẹ̀ ọlọ́run àpáwà kọmọrù dín láti àtúrẹ́ jazakun eh, lọ ẹ̀rà nísìn alọ́sọ́dọ̀ àwọn Dr. Abdulrazak Abdulmajid Aláró eh, tí àwọn náà bá wù òun náà ni ọ̀rọ̀ tí àfàwà àbẹ̀wọ́nmẹ́rin àgbákẹ́ ilẹ̀ ìlàsọ lẹ́ẹ̀kan àwọn mùsàṣìrìkún àwọn tí wọ́n fẹ́ túlé kéwú àwọn tí wọ́n sàdójú náà síbi kéwú síbi ẹ̀sìn tí òun ti fẹ́ fẹ́ẹ̀nì wọ́n bá wa wò ó pé bóò ni a ti fẹ́ sá fún àkóbá wọn yìí àti ṣòro wọn yìí àti wàhálà wọn yìí tí irú èyí tó ti dé ọ̀rọ̀ aláàjì Habibu yìí kó láì fẹ́ sọ́ra níbẹ̀ wọ́n fẹ́ kẹ́ bá wa tàn ìmọ́lẹ̀ sí àárín yìí ọlọ́run kó bá wa ṣàyìn lẹ́sàn dáadáa aláwa sá aláwa padà padà dé. Thank you. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أرجو الوضع وفي وسعيكم في الله حتى أنه يكون محمد صلى الله عليه وسلم